akíwá pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ní tẹ̀síwájú ibi tá a dé bi àlàyé ọ̀rọ̀ sheikh wa ibn eh, Salih al-Fawzan hafidahullah nígbà tí wọ́n sàlàyé ọ̀rọ̀ sheikh Barbahari tí wọ́n fún lára tí wọ́n sì ń sọ wa lára pé gbogbo àwọn nǹkan tá a bá ti rí tá a gbọ́ rí tẹ́lẹ̀ ká má máa kánjú lórí ọ̀rọ̀ náà nínú ẹ̀sìn ká kọ́kọ́ gbìyànjú ká ṣèwádìí ìpè ǹjẹ́ nìkan sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí rí inú àwọn sàbẹ̀ ànábì ǹjẹ́ nìkan wúrú àbáyìí rí inú àwọn sàbẹ̀ ànábì ǹjẹ́ nìkan ṣèdájọ́ báyìí rí inú àwọn sàbẹ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn torí pé àwọn wọ̀nyí àwọn náà ni wọ́n súnmọ́ ànábì àwọn ni wọ́n súnmọ́ wọ́n ṣẹ̀mí pẹ̀lú ànábì àwọn ni wọ́n mọ àwọn ìdájọ́ tá ànábì sallallahu alaihi wasallam bá ànábì ṣe ṣe ìdájọ́ ẹ̀sìn bá ànábì ṣe lọ ayé. naam sheikh wa ń ṣàlàyé lọ fún wa wọ́n ní fàdínù báàkín wọ́n ní ẹ̀sìn islam tẹ̀rí wọn ẹ̀sìn tí ó máa bẹ lọ gbére ni o ìlà àǹtakù màsáà títàlì kìámù fi dé títàyè yóò fi dópin ẹ̀sìn islam ẹ̀sìn tí ó máa bẹ lọ ni wàlá yàtàgáyàrú bìtàgáyúrì zaman gbígbà bá ṣe ń yí lọ gbígbà tó ayé ń yí bọ̀ ẹ̀sìn ò ní yí kò ní yí bọ̀ ẹ́ ìgbọ́ ò máa yí a kò nígbà ọba àtàbọ̀sígbà ọba míì abọ́sáyé ká abọ́sáyé míì ẹ̀sìn ò ní yí bẹ́sì ṣe wà náà ni ó ṣe wà ìgbà ni ó máa yí so a gbọ́dọ̀ wá sọ pé a àsìkò tá a wà yín nísìnyí gbogbo nǹkan ti change ẹ ká change nǹkan báyìí náà ní nǹkan ní ẹ̀sìn so eléyìí a kì í change ẹ̀sìn ayé nǹkan ayé wa òun náà la lè máa change bó bá ṣe wù òun la lè máa ṣe bó bá ṣe wù wá tí ó sì ní sẹ́sẹ̀ ń bẹ tí ò bá ti ti tó tako òfin Ọlọ́run bẹ́ẹ̀. ẹ rí i pé láwọn ọjọ́ tó ti lọ mọ́sẹ̀sì nǹkan láyé tó ti kọjá bẹ́ẹ̀ kọ́ là ń ṣe mọ́ láyé lónìí bí wọ́n ṣe ń kọ́lé láyé tó kọjá láwọn ayé ti yàtọ̀ a ṣe ń kọ́ ní tí wọ́n ń gùn ní nǹkan gùn ó yàtọ̀ sí táwa ń gùn nísìnyí bá a ṣe ń wọṣọ ó yàtọ̀ sí báwọn ṣe ń nígbà wọn síbẹ̀síbẹ̀ náà eléyìí ò ní jẹ́ láì fi kankan fún ọba nítorí pé àwọn nǹkan wọ̀nyí nǹkan àlámọ̀lẹ́ ayé wa ni ẹ̀ ń tá a bá ti ró lọ́nà aláàlí àlùkọ́lé àbá àkọ́ alájà mẹ́wàá àbá àkọ́ alájà ogójì tó bá ti jẹ́ kó wà aláàlí wa ni bá a bá ti rówó àbá àwọsọ tó wà tí o bá ti kọjá àbí tí sẹ̀ríà ni kó má kọjá tábà ti wọ́ pẹ̀lú ìbámu pẹ̀lú sẹ̀ríà so eléyìí wọn náà làbá ń sọ fún wa pé ìgbà ni ó máa yí ẹ̀sìn òní yí láéláé wa huwa shamilun lizzamani wal makan ẹ̀sìn yìí gbogbo ìgbà ló bá mu ó sì bá gbogbo àsìkò mu ẹ̀sìn ìgbò sígbà tí ò bá mu kò sì sí àyè tí ò bá mu pé àwa dáyè báyìí kò wá ṣe déédéé pẹ̀lú Islam àwa la àyà sí kíni àwa la àyà níkan sí ẹ̀sìn Islam máa bá gbogbo àsìkò mu ni ń sì máa bá gbogbo àyè mu ṣẹ́kù ni wàyí nàmà lẹ́bi yàtàkà yàrú alìṣìhàdá àtúlìbàṣàríyà alẹ́ ti tókùtì hu wọ́tùsí ṣẹ́kù ni ìdí máa yí padà ó ní ìdí máa yí padà òun náà ni al-shahadatul bashariyya òun náà ni àwọn ìgbìyànjú èèyàn ìgbìyànjú téèyàn bá ṣe á àṣègbìyànjú lórí ìdájọ́ kan nínú ẹ̀sìn ni ẹ irú eléyìí wọn lè dọ̀la kó yí padà nítorí pé ìgbìyànjú ló ṣe ìgbìyànjú yìí sì ní nínú ẹ̀sìn Islam allati tukhti'u wa tusib ìgbìyànjú yẹn gbà mí kò ní bọ́ sí déédéé àsìkò kò ní bọ́ sí déédéé kó bọ́ sí àṣìṣe ó wà ń bẹ̀ ìgbìyànjú wọn a sì máa ṣe déédéé ń gbà mí sòtẹ́ afọ àkànbá wa ṣe gbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí ìdájọ́ kan nínú ìdájọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ kò rí ẹ̀rí kan òun ni lásìkò tó fi yìí irú eléyìí nísìnyí ìgbìyànjú òun lè padà yí padà nígbà tó bá padà lápèjúwe kan rán wọn jáde kó nínú ẹnìkan wá ní jẹ́nàbàlà wọ́n ní jẹ́nàbàlà nù wọ́n ní jẹ́nàbàlà àsìkò ń wá tó ó yẹ kí kírun wá ronú pé a ah, káwọn tó débi táwọn ó ti rómi àsìkò ń ti lọ bó láti ẹnìkan a ah, nígbà tá a bá tó rómi òun lòun ó tó kírun ẹnìkan ní rárá o òun ò lè fi irun lẹ̀ nítorí ó ni pé òun ó yíra àwọn ọmọ yíra ọwọ́ yíra rẹ̀ mọ́lẹ̀ ọwọ́ àfi kírun lẹ́yìn ìgbà yẹn ọwọ́ adọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọwọ́ asàlàyé bá anabi pé tó ṣẹlẹ̀ ní a anabi yóò sì bá wọn wí kò bú wọn látara pé kíni wọ́n ṣe ìgbìyànjú láti pé kábàá lè ṣe kíni kábàá lè rẹ́sì sí ni anabi sẹ wàá sàlàyé fún anabi wàá ní a kò tó bá wọn o ìpè ẹ ti tó yín kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ ṣe tayammum kẹ́ ẹ lẹ́lẹ̀ lẹ́ẹ̀kan kẹ́ pa ojú yín kẹ́ ẹ yín dọ́nà ọwọ́ ó ti parí anabi sallallahu alayhi wa sallam wàá wọn eléyìí wọn náà ń pè ní ìtihad ìgbìyànjú níbi ìdájọ́ kan nínú ẹ̀sìn nígbà tí yóò rí ẹ̀rí dà rẹ ti fún un ẹ̀rí rẹ lè wà kí wọ́n mọ̀mọ́ ẹ̀ ẹ̀rí rẹ lè wà kó má hàn sí ọ ẹ̀rí rẹ lè wà kí làákà èèyàn má gbọ́ yé lọ́bẹ̀ èèyàn wá ṣèdájọ́ látara pé èèyàn ṣe gbìyànjú ìgbìyànjú tá à ń sọ yìí kèé ṣe gbìyànjú irú wa ògiri wa o àwọn tí wọ́n jáfẹ́ ẹ̀sìn àwọn àpò onímímà tí wọ́n nímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn dáadáa àwọn náà máa ń ṣerú àwọn gbìyànjú báwọn tó bá wá ṣe gbìyànjú tán tó padà wá hàn sí i àbótún padà wá ka ọ̀rọ̀ àfa mi tó náà tó wá tún rú àlàyé òun ṣe ọ wá yẹ irú eléyìí ó lè chéjì ẹ̀hẹ́n ká gbọ́ yé dáadáa káma wá ní àṣẹ ah, bí wọ́n ní kankan yìí chéjì eléyìí ìdájọ́ eléyìí ti wá chéjì ìgbìyànjú ni máa chéjì àmì ẹ̀rí àwọn nǹkan tí náà súnbà wá fún dàrẹ́tì láti inú ẹ̀sìn a rí dàrẹ́tì ọ̀rọ̀ látọ̀dà nẹ́bì àbí láti inú alukur'an káwá ní ìgbìyànjú kan bẹ láwa ṣe wọ́n ní láti hada ma'a wọ́n a kì í ṣègbìyànjú bí ẹ̀rọ ẹ̀sìn nígbà tá a bá ti rí kí a gbọ́dọ̀ sọ pé àwa fẹ́ máa ṣègbìyànjú kankan má nígbà tá a bá ti rí tó sì ti dá wa tó ti rìn káàkiri kẹ́nìkan wá dìde lónìí kẹ́nìkan dìde lónìí kó wá lóun fẹ́ ṣègbìyànjú ẹ wá ní ìgbìyànjú kí ló fẹ́ ṣe ó lóun fẹ́ ṣègbìyànjú lórí ìdájọ́ zina tọ́lọ̀ ti sọ ipe a ah, zina o ó lè di halal lásìkò tá a wáyé abẹ́nìkan fẹ́ ṣègbìyànjú lórí ọ̀rọ̀ ọ̀run ó wá ní ìrọ̀ àyílà o sọ̀látù zuhur ó ní ẹ má kí mẹ́rin má ó nígbà tẹ́sẹ̀ ti pọ̀ nísìnyí ẹ̀ kò sí bẹ́ẹ̀rù ọlọ́run <clears throat> kẹ́nìkan wá dìde kó wá ní ìrun sọ̀láàtù zuhur ìrun àyílà nísìnyí mẹ́jọ ni kẹ́yìn ó máa kìtì yín o nítorí pé ẹ lè fira yín wé àwọn sàbí ànábì sáré nítorí sẹ́lẹ̀ láéláé bẹ́ẹ̀ máa sẹ́lẹ̀ oníṣẹ́ á dá padà fún àwọn pé nǹkan ṣe inú ẹ̀sìn ni àwọn àwọn èèyàn ń sọ tó jọ bẹ́ẹ̀ o ẹ pé kí ni wọ́n ń sọ tó jọ bẹ́ẹ̀ wàtá ànábì ní tá a bá àtàwọn fúláì mẹ́ta ẹ káṣẹ wàá ma wí àwọn aláma àti sàlám ẹlòmíì wàá sọ pé à azàwí láì mẹ́ta ò lè ràn òun adúrú ẹsẹ tàwọn yìí àwọn sábẹ ànábì tó ipá wọn mọ dáadáa ànábì tó ipé tó Ọlọ́run ti fi ẹsẹ rẹ jìn òun ló lè máa ṣe mẹ́ta ò lè ni ẹ pé ànábì ní láì mẹ́ta bá ti sálámà ẹ àwọn wa ní mẹ́ta ò lè ràn àwọn ó wá sí ó wá ronú pé mélòó ni ó tí wọn náà bá wo bẹ́sẹ̀ rẹ ṣe rí kò sí ètò lè ràn láíláí ẹsẹ̀ bá àwọn ẹsẹ̀ mẹ́rin bá ti jẹ́ kíkì dẹ́sẹ̀ kò sí àṣà fúlà ìṣẹ́ ọ̀ràn ọkàn máa dàmú ara rẹ ni àbí kò jí kò ṣe kò jìnà sẹ́sẹ̀ kò jí ẹsẹ̀ rẹ kù kò jìnà sí i so àwọn sábẹ́ ànábì náà ẹsẹ̀ bá àwọn ẹsẹ̀ kò ṣe màláíkà àwọn náà máa ń ṣẹ̀ ẹsẹ̀ bá àwọn ẹsẹ̀ àmọ́ ẹsẹ̀ wọn bá ti ṣẹ̀ wọn ti túbá lẹ́sẹ̀ kan náà wọn ò sì ní fojú kéré ẹsẹ̀ wọn ò sì ní fojú kéré agbára Ọlọ́run pé kò lè fẹ́ yíjì àwọn nítorí pé ìfojúkéré agbára ọlọ́run ni kí èrò pé mẹ́sẹ̀ mi ṣe pọ̀ tó yìí ásà àbúláì mẹ́sẹ̀ ò lè ràn láéláé ẹ̀sìn báwọn ní mélòó ló wá rò kó ṣe tí wàá dọ́lọ̀ lágara àbí tí wàá ka ọlọ́run láyà àbí tí wàá jẹ́ ọlójú tó fi wá sọ pé ah bàtà àbúláì ẹ̀sìn pọ̀ yìí tó yìí àgbọ̀dọ̀ mọ́ fèrèjì kò sí ń tàn tó wà ní kíní kan mo ṣe débẹ̀ ẹni ó ko kò sí ẹnìkankan tí ó wà àlùjánnà illa ayé tazamadahu Allahu fi rahmatihi Abi kí Allah subhanahu wa ta'ala tún jẹ́ ẹ̀tún fi àánú rẹ̀ kó tó da àánú rẹ̀ bó kó da ìkẹ́ rẹ̀ bó àwọn abẹ́rẹ́ lọ́wọ́ kwe pé sáàtì wọ náà anábì lóhùn náà àtọ̀hún náà ẹ̀wọ̀n kankan nìsí bá ṣe ní tó fi ṣe kíni kó tún fi àánú rẹ̀ kún fóun náà ni kìí ṣe pé iṣẹ́ ẹ̀ka lọ́wọ́ ẹni tó wà ló tó tún wà máa yan kéèyàn tó lórí ìkẹ́ ọlọ́wọ́n bá àlekẹ́ ọlá naam sheikh wa ni amadin ẹ̀rí ẹ̀sìn islam tẹ́rí hun amadinu nafsuhu ẹ̀sìn gẹ́gẹ́ tẹ́rí fúnra rẹ̀ fala yataghayyar ẹ̀sìn ò lè yí padà o li'annahu salihun likulli zamani wa likulli makan nítorí pé ẹ̀sìn islam tẹ́rí hun ẹ̀sìn tó bá gbogbo àsìkò mu ni ẹ̀sìn tó bá gbogbo àyè mu ni ẹ bá dé ṣíà islam yìí náà ni tẹ́ bá dé Japan Islam yìí náà ni bẹ́ẹ̀ bá dé Germany bẹ́ẹ̀ bá dé Russia tẹ́ bá dé gbogbo àwọn ilẹ̀ aláwọ̀ dúdú Islam bá kankan náà ni ó bá gbogbo àyè mu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tẹ́ bá wádìí pé Islam <clears throat> bí wọ́n ti ń ṣe bọ̀ látàyè Ànábì sallallahu alayhi wa sallam nígbà tí o ti sí náà ẹ̀ tí o ti sí ẹlẹtírísítì àbí nígbà tí o ti sí íńtánẹ́ẹ̀tì nígbà tí o ti sí agumọ́tò agumàlù bí wọ́n ti ń ṣe Islam ń bọ̀ láti gbà bẹ́ẹ̀ náà ló wà dòní olónìí òun náà ní tá à ń pè ní ìlànà Ànábì sallallahu alayhi òun náà là ń gbìyànjú láti dá ara wa padà sí ìpè ẹjẹ á dá ara wa padà sí bá anabi ṣe ń ṣe torí pé islam yìí kéńjì ẹ mọ èyí ẹ má ti sọ wà ẹ gba kuraani lọ ó ní ẹ má ó ní ẹsìn islam ẹsìn tí ò lè ṣe kí ni ẹsìn islam ò lè kéńjì báwa ṣe ń ṣe islam báwọn sábẹ́ anabi ṣe ń ṣe islam bẹ́ẹ̀ náà ló yẹ káwọn náà ṣe islam lónìí olónìí a gbọ́dọ̀ wó pé ayé ti wá lu jára wọn ẹ ọ̀làjú ti dé ká tún wá máa kí ọ̀làjú ń bọ inú ẹ̀sìn ìsìláàmù náà bẹ́ẹ̀ ká máa wá tẹ̀lé àwọn kankan nínú òfin ẹ̀sìn ike ya ńgbà tó ọ̀làjú ti wá dé ẹja yẹlẹ padà ká tún ṣe báyìí ńgbà tó ọ̀làjú ti wá dé ẹja yẹlẹ padà láéláé eléyìí wò lè wọnú ẹ̀sìn ìsìláàmù nítorí pé ẹ̀sìn ìsìláàmù tẹ̀ rí gbogbo àsìkò ló bá mu gbogbo àyè ló sì bá mu lẹ́hánnáhu tanzilu min hakimin hamid nítorí pé ẹ̀sìn ìsìláàmù yìí ọba àlekè ọlá ọba ọjọ̀gbọ́n hamid ọba ẹ̀yìn ọba tá a máa dúpẹ́ fún òun náà ló sọ ìsìláàmù kalẹ̀ ẹ̀sìn tó bá wá wá látọ̀dọ̀ ọba ọ̀jọ̀gbọ́n ẹ rí i pé ọgbọ́n gbọ́dọ̀ wá ń bí ẹ̀sìn òun ni ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ́ ẹ̀sìn kan tí ó expire nígbà kan tí tó bá ti pọ́dún báyìí nísìnyí ó ti ṣe kí ó ti wà outdated ẹ̀ ó ti wà ó ti expire kò bá gbà mú má ẹ̀hẹ̀ rárá o ẹ̀sìn islam ó máa bá gbà mú ní gbogbo gbà ni kò sì ní wà outdated kò sì ní expire so àwa ni ká fura sí bá a bá ṣe ń ṣe islam wa àwọn ẹni ká sọ́ra ní fún ìkọ́sí àwọn bani Israel àwọn èbó àwọn tí wọ́n ṣe lẹ́sìn tẹ́lẹ̀ ká sọ́ra fún un kò sí mìíràn tẹ́lẹ̀ fẹ́ẹ́ ṣe pẹ̀lú Islam tó wàá change Islam tó yí Islam padà ẹ́ ìwọ ló yà sí kínni ìwọ ló yà yíra rẹ padà ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní New Zealand níjẹ́ òní tí ìkànnì àwọn kèfèrí ó wá wò sùn sùn ó sì lọ káwọn mùsùlùmí mọ́nú mọ́sáàbí tó kírun ó sì bẹ̀rẹ̀ sí yìnbọn fún wa ó bẹ̀rẹ̀ sí yìnbọn fún wa má ó ní ẹni yìí inú àwọn tí wọ́n kàtàn tí wọ́n ò gbàgbé ni ìpè àwa mùsùlùmí àwa náà kàtàn lóòótọ́ a máa ti gbàgbé tó ti ṣẹlẹ̀ láàrin àwa àtàwọn kan àmọ́gbà tó ń kàtàn pé ti di pé ah, àwọn mùsùlùmí kan wọ́n ti ṣe kíní kan fáwọn kan rí so ó wá dìde ó wá bẹ̀rẹ̀ sí lọ yìnbọn fáwọn èèyàn ó pa èèyàn tó tó bí èèyàn forty nine láwọn tó ń kírun lọ́wọ́ ìdìmọ̀ wọn fẹ́ fààyàn bẹ̀ ni pé Islam ló kórìíra débẹ̀ ẹ́ Islam ló kórìíra débẹ̀ tó fi di pé ó gbèrú gbèsè tó gbèwù kò wá mọ̀ pé téèyàn bá ti kórìíra islam tó wá gbé ìkórìíra àwọn jáde ó fi tan islam ká òwò sì ṣàgbákò ẹ̀gbọ́n tí mo sọ ó fẹ́ kórìíra islam àbò kórìíra sunna nabi sallallahu alayhi wa sallam ìkórìíra yẹn ó wá gbé hàn síta òfin wa ń kolo òfin wa ń lò ń ba islam jẹ àbò ń fara ni àwọn tí ń ṣe islam ẹ islam ó wàá tàn ká látara ìgbésẹ̀ tó gbéhùn ìyà tí ó tún wá pọ̀ sí i ẹ wo nísìnyí lónìí nísìnyí báyìí lẹ́yìn ìgbà tí ṣẹlẹ̀ wọ́n ti ṣẹlẹ̀ tán pa àwọn tán pa yìí nísìnyí àwọn tí wọn ò tiẹ̀ ní interest nípa ìsìláàmù tẹ́lẹ̀ iná àwọn tán já àwọn ọmọ New Zealand tá à ń sọ yìí nígbà táwọn mùsùlùmí ń kírun àwọn kan wá lọ lé wọ mọ́sálásí mọ́sálásí tó fẹ̀ látẹ̀yìn wọ́ wá dó báyìí àwọn tó jòkó jòkó wọn láwọn tiẹ̀ fẹ́ wo báwọn mùsùlùmí ṣe ń jọ́sìn ẹ̀wọ̀n kan báwọn àwọn tiẹ̀ fẹ́ wo bóun náà ṣe ń jọ́sìn nǹkan tó fi á di pé ẹnìkan wá ń yọ̀ bá yín ń pa wọ́n ń fáyà wọn ẹ̀ẹ́dì pé látara bẹ̀rù nísìnyí ẹlòmíì ó ronú a ah, ẹ̀sìn tí wọ́n ń ṣe yìí òun náà máa ṣe bẹ́ẹ̀ náà ní tabalẹ̀ lómi tí ó máa takò súnà nàbí sallallahu alaihi wasallam tó wà múra kankan látara bẹ̀rẹ̀ lómi náà máa sọ pé ah kílẹ̀ ni wọ́n ṣe gan ah nǹkan báyìí báyìí náà ṣe ó dá ẹsẹ̀ ń gbọ́ àlàyé ń ni ṣe gan tẹ́bá sàlàyé fẹ́ni wọn náà wà ó pé ah ọ̀rọ̀ sọ yìí náà bá gbé yìí ó má bọ́rọ̀ islam ṣe rí nù lẹ́yìn bá ti ń takò islam ẹ̀ẹ́dì gbélé ní ìsìn tó ti ń ṣẹlẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ni láti gbà islam ti dé òun náà lọ́lọ́run ti ṣe é ní inú ìlànà ọlọ́run ipe ẹ máa takò islam òun náà ni ó fi máa tàn ká téèyàn bá fi lé tẹ́ bá fi dáwùjọ kan tí bá ti takò islam bẹ̀ mọ́ ẹ̀ẹ́dì pé títàn ká islam bẹ̀ yóò slow kò ní tètè yára máa tàn ká nígbà nígbà tánábi sallallahu alaihi wasallam nígbà tánábi bẹ̀rẹ̀ ní maka ẹ̀ẹ́dì tó wọ́n ń takò wọn wọ́n takò àwọn sábẹ́ ànábì wọ́n fìyà jẹ wọ́n wọ́n ṣe fún wọn. so látara yàtọ̀ fi jẹ wọ́n yìí kí ló ṣẹlẹ̀ ẹ̀rí pé ànábì kọ́kọ́ ní kan ṣe yíyá wọ́n lọ sínú Taif àwọn kan lọ nígbà tó yá wọn padà dé ìyá yìí náà náà wọ́n lọ sílùú Habasha ẹ̀rí pé wàtá délùú Habasha yìí An-Najashi rahimahullah Najashi tí wọ́n bá ń bẹ̀ tó jẹ́ eléyìí ọ tó jẹ́ ọba wọn lásìkò tá à ń sọ̀rọ̀ látara pé wọ́n fara ní àwọn mùsùlùmí lọ síbẹ̀ Nàjàṣì padà di mùsùlùmí lẹ́yìn tó jọba wọn ó gba islam ẹ̀ kọ́dà anábì kírun sọ̀látùl ghaib sí la ó ti yé báwọn sùgẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n á fi ní amáwọn anábì fáti tí àwọn ará Madina wa tẹ́wọ́ gbà anábì wa dé Madina ẹ̀rí pé bẹ́ẹ̀ ni islam ti bẹ̀rẹ̀ sí kíni ó bẹ̀rẹ̀ sí gbòòrò anábì padà tó wá wọ Mẹ́kà nígbà tí wàá wọ Mẹ́kà yìí nìsín àwọn tí wọ́n lé jákèjọ́ kìnìún àná wọ́n wá ń sá kójókójó káàkiri wọn ò rí ibi tí wọ́n fojú sí máa a rí i pé àwọn míì ni wọ́n padà wá gba islam àwọn ẹlòmíì gba islam àwọn ẹlòmíì sì gbà á torí pé tọ̀ bó la wá ṣe ẹ̀ ń bẹ́ẹ̀ nu wọn tó kó sákàkiri kò síbi tí o fẹ́ sáde ó wá rí i pé òun ò rí bi wọ̀ kò síbi tí islam ò tán tí ò nàyẹ́ dé ó padà wá gba islam so abdullahi ibn ubayi ibn salul àwọn nana padà wá jẹ́ rasul munafikin eléré àwọn munafikin ẹ̀dí báwọn ní sọ wọn padà jẹ́ eléré àwọn munafikin torí pé kíni nígbà tó ń tiri pé tọ̀ bàbá la fèsì mọ́ náà ní sọ ayé wọn ò fèsì mọ́ báyìí so ẹ̀jẹ̀ akópa arọ́pàá gbà ká máa ṣe nǹkan mí ní kọ̀rọ̀ so àbọ̀rọ̀ ìsìláàmù ṣe rí nù tẹ́ ẹ bá ti ń takò yóò sì máa tàn ká tẹ́ ẹ bá ti ń takò yóò sì máa tàn ká wàlí islam huwa sunna wà sunna tó hiya lè islam so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sunna anabi sallallahu alayhi wa sallam tẹ́ ẹ bá ń takò sunna anabi ibì kan ètò ìbá mi sìn ẹ lọ ẹ lọ ṣèwádìí rẹ̀ káàkiri kẹ́ ẹ máa takò sunna anabi sallallahu alayhi wa sallam ibì kan ẹ́ ládùúgbò kan ẹ lọ wò ó bọ́yá yóò máa gbòòrò ládùúgbò òun ni àbí yóò máa dínkù ẹ́ yóò máa gbòòrò sí ni so yíò náà ni èyí fi ṣe wá àti fún kálukú ipe má máa takò súnà anabi sallallahu alayhi wa sallam máa kún súnà anabi ni nítorí kò lè di lọ́wọ́ tó bá wá takò yẹn súnà anabi yóò wá ga yóò wá lọ lẹ́lẹ̀ ẹ ẹ nítorí pé àwọn bàbá jọ́ ní àwọn ti ń ṣàdúrà wọn wọn ni kọ́ lọ́wọ́ bá gbé súnà anabi ga kó sì bá wa ṣe kíni kó bá wa rẹ̀ náà kó bá pa náà adẹ́bọ kó sì bá wa ṣe kíni kó bá wa rẹ̀ bídíà ṣètánilẹ̀ ẹ̀hẹ́n so ó túmọ̀ pé wọ́n tó bá ń gbé bídíà bídíà ṣètánì ẹjọ́ máa rẹlẹ̀ papọ̀ mọ́ ṣètọ́rì tó ní bídíà náà ni so ibi tá a ti lọ òun náà ni pé Islam ẹ̀sìn kan tó wá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tó jẹ́ ọba ọ̀jọ̀gbọ́n tó lè jẹ́ pé nígbà tó ti jẹ́ ọba ọ̀jọ̀gbọ́n ló ti wá àwọn ọgbọ́n náà ní bẹ ní gbogbo Islam ẹ lọ gbogbo ìdájọ́ Islam pátápátá ẹ gbogbo ẹ pátápátá al-Islam al-shari'atu al-islamiyya adilun kulluha ẹ rí i pé dọ́gba ń ni ẹ máa rí pé dọ́gbadọ́gba ni gbogbo ẹ ẹ rí pé hekima ni gbogbo ẹ ẹ rí pé masalihu ni gbogbo ẹ àǹfààní ló wà ń bẹ ẹ kọ́lá tó bá dàbí ìyá lójú tiwa táwọn ẹ gé olè lọ́wọ́ nísìnyí ẹ máa dàbí ìgbà tó dàbí ìyá àmọ́ táwọn ní kò wọ́n jalè ẹ táwọn ní ká má gé lọ́wọ́ nísìnyí bí ó sì máa ṣe kíni bí ó sì máa ja owó olè káàkiri náà táwọn ẹ lé oníṣìnà ló kópa táwọn ní kò wọ́n lọ lè ṣe ṣìnà pẹ̀lú ìyàwó ìyàwó tẹ́ bá fi ilẹ̀ ọmọlúwàbí wa láti fi ṣọ́ dúkìá wa láti fi ṣọ́ ẹ̀mí wa láti fi ṣọ́ ẹ̀sìn wa ẹ̀sìn báwo nìyí so láti fi ṣọ́ ọmọ tí ó máa jáde lára wa ká má máa bí àwọn ọmọ kọ́mọ ká má máa bí ọmọ àlè èyí tá a ní ma ya ẹ̀ tá a ní ma bàbá ẹ̀ naam afáwa ni wàlíhàzà nítorí ìdí eléyìí yusuna wa yaqulun òun náà làwọn sàbí ànábì àtàwọn sálàf wọn a máa sọ àsọ́ọ́lẹ̀ fáwọn èèyàn ní gbogbo gbà wa yaqulun wọ́n sì máa sọ báyìí pé aleikum bilkitaabi wa sunnati bifahami salafi salih wọ́n ló dọwọ́ yín ẹ dìrọ̀ mọ́ alukur'an ẹ dìrọ̀ mọ́ sunna anabi sallallahu alayhi wa sallam bifahami salafi salih má da agbóyè fúnra rẹ̀ pẹ̀lú agbóyè àwọn ẹni rẹ̀ tí wọ́n ti kọjá síwájú tó bá fẹ́ gbọ́ àyà kan bó làwọn sàbí anabi ti gbọ́ yé hadith anabi kan bó làwọn sàbí anabi ṣe gbọ́ yé bó làwọn tabi'un ṣe gbọ́ yé bó làwọn tabi'u tabi'un ṣe gbọ́ yé so eléyìí ni ó máa túmọ̀ pé kí ni òun dá ìsìláàmù rẹ padà lọ síbi ibi tí ìsìláàmù ti wá so ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn àbáláyé ni ẹ̀sìn jọ́njọ́ ni kì í ṣe ẹ̀sìn tá a máa wá lo ìròrí nígbà tó di pé wọn kálukú ti fẹ́ máa lò kóun náà ní làákàyè àbó òun náà gbọ́ lárúbáwá òun náà fẹ́ máa fọ lárúbáwá òun náà lè tú lárúbáwá ọwọ́ agbé lárúbáwá rẹ̀ wọnú ẹ̀sìn ó gbé wọnú alukur'an ó gbé wọnú sunnah ibẹ̀ làwọn ẹlòmíì ti bẹ̀rẹ̀ sí ṣe mistake inú ẹ̀sìn ẹ̀ wọ́n máa ti bẹ̀rẹ̀ sí tú alukur'ani ní tukutu wọ́n ti bẹ̀rẹ̀ sí tú sunna nabi sallallahu alayhi wa sallam lọ́nà táwọn sábẹ́ ò gbọ́ rí tí wọ́n gbọ́ yé turupa àwọn tó jí wọn sọ kalẹ̀ ọ̀dọ̀ wọn náà ló ti yẹ ká gbọ́ yé sheikh ni la tuhdith fahman min indik má da àgbọ́yé kan lẹ̀ látọ̀dọ̀ tiẹ̀ ẹ̀ káwa ní àwa káyà kan wá ní wá ní àgbọ́yé tó wà ń bẹ̀ ni wọ́n wá ní ta ló síwájú rẹ̀ gbọ́ yé bẹ́ẹ̀ ni wọ́n wá ní à ah, ń gbọ́ yé náà ni ẹ̀ wọ́n ní nahnu rijal hum rijal wa nahnu rijal ẹ̀ àyàn làwọn náà ìbáwọn náà kẹ́kọ̀ọ́ náà àwọn náà ẹ̀ ó tún wá múni wá ó ní láti kó qad dhahabat arbabuhu kullu man sara ala dardin wasal ẹ má sọ pé àwọn ti lọ àwọn tó ní nǹkan ti lọ ẹ má sọ pé àwọn àlè lè ọba mà gbogbo ẹni tó ti rìn lójú ọ̀nà òun náà padà sí kíni òun náà padà ni so àwọn tí wọ́n kọjá wọ́n ti kọjá wọ́n fi nǹkan púpọ̀ jù wá lọ wọ́n fi nǹkan púpọ̀ jù wá lọ wọ́n fi pé wọ́n bá nàbí lùgbà wọ́n fi jù wá lọ ẹ wọ́n fi pé ìgbà tí wọ́n lò àsìkò tá ànábì ló dáa jù tó jẹ́ pé ìgbà tí ó máa wá lẹ́yìn rẹ̀ àwọn ìgbà tí ó máa burú rí wọ́n fi jù wá lọ so àwọn náà wọ́n sì sọ ẹ̀sìn yìí fún wa a gbọ́dọ̀ wá gba ogun ẹ̀ lọ́wọ́ wọn ni a gbọ́dọ̀ wá ronú ronú káma wá mú nǹkan kan mi wà látọ̀dọ̀ tiwa ṣẹ́kù ni awo mi ní indil mutaakirin àbí kásẹ̀ wa máa mú àgbọ̀yé àwọn nǹkan náà àwọn ti jẹ́ pé àwọn mutaakirin àwọn contemporaries wa náà àwọn tó yẹ pé kò pẹ́ táwọn náà lọ náà tó fẹ́ bá wọn tán káwa máa mú àgbọ́yé wọn káwa gbé àgbọ́yé àwọn sàbí ànábì kalẹ̀ ẹ́ káwa sọ pé ẹ sàbí ó tu tiẹ̀ ìwọ náà ó tu tiẹ̀ ni ẹ̀dẹ̀ báwọn ní sìn so ìtukùtù ni wọ́n tu nítorí pé wọ́n jìnnà sí gbé ó sì jìnnà sí ànábì sallallahu alayhi wa sallam gédégédé ó jìnnà sáwọn sàbí ànábì. sheikh wa ni qawluhu wọ́n ní ọ̀rọ̀ sheikh wa al-Barbahari ńgbà tó ń sọ̀rọ̀ wọn ipe àkàmọ̀kanjú pé àfi ká kọ́kọ́ wò pé ǹjẹ́ nìkan nínú àwọn sàbí ànábì sọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ yẹn wọ́n wá ní àwọn ahadum minal ulama abẹ́nìkan nínú àwọn olùmọ̀ àbúsọ̀rù nǹkan tó jọba àwọn rí wọ́n ní ká wádìí wọ́n ní ay qalahu ahadun minal ulama al-mu'tabarin ìdí wọ́n gbà lérò ni pé ǹjẹ́ nìkan sọ̀rọ̀ eléyìí rí nínú àwọn àfáà nílẹ̀ Lárúbáwá tẹ́ dákọ̀ afá kan báyìí wọ́n fi ẹ̀wọ̀n ẹ̀ kọ́ńkà kọ́ńkà kojú kọ̀ lọ́dọ̀ rẹ̀ ni lẹ́bẹ̀ náà láwùjọ wa náà àwọn náà máa afá kan tó jẹ́ pé àwọn adákọ̀ lágbáyọ̀ ẹ̀yin náà máa sọ pé sáà afá wa lélẹ́yìn ẹ̀ so àwọn afá àti wọ̀nsẹ̀ kàkún bí wọ́n sọ pé àwọn afá awẹ́ wà láwọn eléyìí ẹ̀sìn báwọn ní sìn pé àwọn eléyìí wọ́n sàfà ẹ̀ àwọn bíi ẹni ẹ̀ńtátẹ́mẹ́ǹtì ẹ so àtàwọn tí wọn máa sọsọ kúsọ eré wá sí àwọn ẹjẹ àwọn bẹ́ẹ̀ bá jẹ bẹ́ẹ̀ bá sáfà lélẹ́yìn ẹ àwọn fanu tíra ipe fatia òun ni fanu tíra ẹnìkan náà ló mọ̀ sọ báwọn fa wọ́n ti tún pè láfàdùn ní olónìí ẹ ẹnìkan ló sọ pé ifá ń bẹnu tíra fa ẹnìkan ló sọ pé sọ̀rọ̀ fati ẹ ó ní kò sí tó tó olójú òun lọ ẹ wọ́n ti ń pè láfà ẹ wọ́n ń pè ní mùsùlùmí kátó wa sọ pé wọ́n tún pè láfà sọ yẹ kéèyàn máa pè rẹ̀ ní mùsùlùmí ẹni tó sọ pé sọ̀rọ̀ fati ojú òun lọ ẹ olójú Kùránì lọ ṣé ó yẹ kéèyàn máa pè rẹ̀ ní mùsùlùmí kátó wá pè pé àmọ́ wá pè láfa kátó wá mọ tọ́ka sí pé kọ́lá kìí tún sàfà kéékèèké èdè bá wọn kọ́lá àwọn ọmọ sẹ́nsẹ́ ń kéwú lé kéwú wọn yá jù lọ níwájú ọlọ́run nínú àwọn báwọn àwọn sẹ́nsẹ́ bẹ̀rẹ̀ kéwú èèyàn ti ń sọ pé yàrá fásíà èdè bá wọn ifá inú tíra ni ẹ mọ́tò ń jẹ́fà níbi wàá dàmọ́ ti ń jẹ́fà òòsà àwọn nǹkan àwọn ẹlẹ́bọ ẹ Qur'an oní ifá inú tíra ni sukuru àwọn báyìí dìsí yàrá àwọn àfáà tí wọ́n kà kú èdè bá wọn sọ̀bọ̀tì nígbà tí ó jẹ́ pé àwùjọ wa ti dàrú àsìkò tá ànábì ní bọ̀ ó ti dé ànábì ní sanawatun ànábì ní àsìkò kan bọ̀ tó jẹ́ pé sanawatun khada'at àwọn àsìkò tán jẹ́ àwọn àsìkò ẹ̀tàn yusaddaqu fiha al-kadhib òkúrọ́ ni wọ́n máa pè lólódodo wa yukadhabu fiha as-sadiq onírọ́ olódodo wọ́n sì máa pè nírọ́ ẹ́ wọ́n máa pè olódodo lónírọ́ wọ́n sì máa pè onírọ́ ní olódodo anabi ni wayukhawwanu fiha al-amin ẹni tó jẹ́ olùfọkàtà táwọn yẹn máa ń fọ tó yẹ pé ẹni tó fọkàtà níbà tó bẹ̀rù Ọlọ́run wọ́n sì máa ṣe kíni wọ́n sọ ọdún níjàmbá ẹ wayu'tamanu fiha al-kha'in oníjàmbá gangan tó jẹ́ àwọn àgbákò níjàmbá ni ṣe jàmbá tá à ń sọ ní sìgá ẹ ṣe jàmbá kágbó sọ sí yà lọ́wọ́ nìkan kágbó pamọ́ sí lọ́wọ́ kó má fi pamọ́ kágbó ẹ̀sìn pamọ́ ara yàrá ìjàmbá ẹ̀sìn gan àgbákò jàmbá ni ká máa jàmbá àwọn èèyàn nú ẹ̀sìn ẹ ìwọ tó kéwú dákàn ẹ tó mọ tọrọ sọ ọwá jáde ọwá ń sọsọ kúsọ fáwọn yẹn ọwá ń dẹsí lòun èyí ń jàǹbá àwọn yẹn nánu tó pé àwọn kan bẹ níṣẹ́ wọn ti fọkàn tán ọ kí alágbájá sọ bẹ́ẹ̀ tó ànábi wáyé wọn ìtàkẹ́ lẹ́mú àròwọ́ ìbí lọ ẹ èèyàn kan tó jẹ́ pé àrọ́jùnú tààfin èèyàn tí ò já mà kankan gẹ́gẹ́ tẹ bá wọn àgà kò lè wé kankan nínú ọ̀rọ̀ ìmà ẹ ìtàkàlámù fi fi amúri àmì òun náà ni mo wá sọ̀rọ̀ nípa kíni fi amúri àmì ọ̀rọ̀ tó kó gbogbo olújọ ọ̀rọ̀ tó kó gbogbo ayé jọ yóò wá jáde yóò lóun ọmọ sí fatuwa nínú ẹ̀sìn so eléyìí anabi sọlá olùlàfà sọ pé àwọn tá a gbà lérò kọ́hún kìí ṣe àwọn àfa gidi là ń sọ táwọn àfa gidi bá sọ̀rọ̀ àmọ́ pàfà gidi ò ní sọ̀rọ̀ ti làákàyè rẹ̀ yóò mú lọ́dọ̀ anabi ni ẹ̀ yóò sì mú pẹ̀lú àgbéyé àwọn sàábé ni wọ́n ní mina al-a'immati alladhina yasiruna ala manhaji sahabati rasul àwọn táwọn sọ náà àwọn àfa yìí àwọn náà nínú àwọn aṣíwájú ẹ̀sìn àwọn tó jẹ́ pé wọ́n rìn lójú ọ̀nà àwọn sàábé anabi ojú ọ̀nà wọn náà wà li'annahum humu ruwatu 'ani sahaba nítorí pé àwọn tá a sọ yìí nìsín àwọn ni wọ́n gbọ́rọ̀ wá lẹ́nu àwọn sàábé àwọn afáà tá à ń sọ àwọn olùmọ̀ yìí àwọn náà gbọ́rọ̀ látẹnu àwọn sàábé wa sahabatu humur ruwatu ani rasul àwọn sàábé làwọn sì gbọ́rọ̀ wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹ̀rí kó jọra wọn yàní kíní yẹn kọ̀nẹ́ẹ̀tì papọ̀ mọ́ra wọn kò sí nǹkan tí yáàdì wá rí pé ó gé mi kankan so gbogbo bẹ́ẹ̀ bá ti ń sọ nínú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá fi lè tẹ̀sẹ̀ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó wá gé mi kan á rí pé ọ̀rọ̀ fẹ́ẹ́ nu lélẹ́yìn. àṣekùwá ah, ní qawluhu fàyínà asọ́pùtà fi asàrà ní àyìnbó fatamassak bihi wọ́n ní tó bá wá gbọ́ tó bá rí tọ́wọ́ rẹ bá tó tó bá ṣe kò ń gẹ asàrù orípa kan yà nínú ọ̀rọ̀ kan látọ̀dọ̀ àwọn tá a sọ yìí látọ̀dọ̀ àwọn sàbí ànábì pé ah ń ànábì sọ báyìí ń àwọn sàbí ànábì sọ báyìí fatamassak bihi yà di mú dáadáa o gbà mú dáadáa idha wajadtahu muwafiqan liqawlihim fatamassak bihi tó bá rí i pé asaru yìí tó rí yìí ó ṣe déédé pẹ̀lú kíni ọ̀rọ̀ àwọn tá a sọ yìí ó ṣe déédé pẹ̀lú ọ̀rọ̀ àwọn sọ̀hábà ó ṣe déédé pẹ̀lú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní fatamasak bihi asaru yẹn kó gbámú dáadáa ọ̀rọ̀ tó gbọ́lẹ̀ ní anabi sallallahu alayhi wa sallam di rọmọ dáadáa o ó ní wàlá tujawizu li shay ay wàlá tujawiz qawla salafi li nínú àwọn tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dá ilé yẹn àwọn sàábé àwọn tó wá ilé yẹn lẹ́yìn àwọn sàábé ọ̀rọ̀ sàábé nìyí lórí mọ́sálà ẹ́ ó wá lò pàrọ̀ àwọn sàábé tì ẹ̀wọ̀n kan báwọn ó wá lọ lè mú ọ̀rọ̀ ẹnìkan tó wáyé lẹ́yìn àwọn sàábé ànábì so eléyìí nǹkan tí ò dáa ni a gbọ́dọ̀ ṣerú ẹ̀ ẹ̀wọ̀ ẹni tó ní àwọn sàábé ànábì ó kò sí àdìsó lálàáfíà tó ní kéèyàn máa ẹ wo wàhálà tó dálẹ̀ fúnra rẹ̀ so ọwa ni ọwa ni dàbò làwọn àmọ́ ṣe ọwa ni Allahu Akbar ọ̀kan náà lẹ́ẹ̀ máa ṣe nígbà tí a bá fẹ́ kí ẹ dà padà sí pilẹ̀ ni bí ṣe máa ń ṣe nù o wàláhì ìbí jàbàtà ṣe máa ń ṣe nù dábà kíri pẹ̀lú ẹ̀ ẹ̀ àwa kíri pẹ̀lú rẹ̀ dáadáa rí Allahu Akbar ọ̀kan làwọn náà máa ń ṣe nígbà wọn kọ́lọ́n yóò wá ní pé kò sí àdìsí kankan tó lálàáfíà ń bẹ asaru Abu Hurairah ló wà ń bẹ Abu Hurairah ni máa ń ṣe Abu Hurairah wa jẹ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ rẹ ẹ Abu Hurairah ní ṣe ìwọ wa lè tẹ̀lé sáwárẹ̀ nìkan náà àwọn sàhábà tó wá kálàfà Abu Hurairah nígbà tá a di asaru yẹ ẹ àwọn ẹnìkan tó wá takọ Abu Hurairah pé ah, bó ṣe ṣe yìí ò dáa o èsì báwọn ní sìn torí pé yàní àìrí asaru lọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ so àgbà yìí pé tọ àjẹ igwa si tí Marwan nígbà tí Marwan kò tí o ba ntí wọ́n bá lẹ̀ mú fún jọ eid ẹ́ nígbà tí Marwan tó gbé mímbàrí jáde mímbàrí tá a mọ̀ dúró lélẹ́rì Marwan wá gbé jáde kí ni Abu Sa'id ṣe fún jọ̀hún fa ni kí èwo yìí ó lè ó lè ti yí nǹkan padà o kí ẹ ti ti òun là Abu Hurairah wá sí Allahu Akbar méje lójú àwọn sàábé tí wàá níjọ tà nẹ́bì ní wàá fi Abu Hurairah alẹ́ bẹ́ so ó wá ní àwọn pa asáru Abu Hurairah tì nù kí ló máa lò ni so yóò máa sí Allahu Akbar yọkan so eléyìí ní sìn inú àwọn aburú pé kéèyàn ó fi ọ̀rọ̀ àwọn sàábé ànábì lẹ̀ kéèyàn wá sí kíni kó wá lọ lè múra ayé tẹ múra ayé ó wá ní ló sí ló lálàáfíà ó fi tàwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ rẹ̀ níbi ọ̀rọ̀ wo bídíà akpẹ́yìn kúlù bídíà ti kófù ẹ̀ àgbẹ̀yẹ àwọn sàábé níbi ọ̀rọ̀ bídíà òun náà ní pé àlùbídíà ti tẹ̀sán fáwọn wọ́tù bídíà pín sí oríṣiríṣi ni ẹ̀ bídíà pín sí mo ìdí ń sọ àyìn kẹfẹ́rí ó pín sí ìdí ń sọ àyìn dẹ́lẹ́sẹ̀ mo fà sí kọ́ ẹ̀ tí ògbẹ́ yẹn jáde kó nu ẹ̀sìn Islam ẹ̀ báwọn sàábé ànábì ṣe gbọ́ yín nu òun wá retí kánábì ṣẹ̀ṣẹ̀ wá dìde wá nu sàárè kánábì wá ní eléyìí o ẹ̀ kó bídíà tó ń tẹ̀ ń kọ́ sí nítorí jẹ́ pé pẹ̀lú àgbẹ̀yà àwọn sọ̀hábà pẹ̀lú ìbálò wọn pẹ̀lú àwọn oníbídíà àti rí gbọ́yé ń bẹ ipe kínni yá bídíà ti máa ń sọ̀yàn ní kèfèrí ń bẹ bídíà ti léyìí o bídíà ti sọ̀yàn ní kèfèrí làwọn eléyìí so àmọ́ ẹni tọ́lọ́ bá ti sọ pé ìfẹ́ ẹnu tọ́lọ́ bá ti ní ìtàn kó kọ́lé sínú làákàyè rẹ̀ so bẹ́ẹ̀ bá ti ń gbége níbi kan yóò ti kínni yóò tún máa wù ni kọ́lọ̀ ń kó sọ wa kó níbi àbúrú rú wàláyé wọ́n ń da islam rú ni wọ́n sì ń da sunna anabi sallallahu alayhi wa sallam rú ni wọn ò fi kan jọ sunna anabi sallallahu alayhi wa sallam kò sí tábìjọ anabi ju ṣòkòtò wọn dánfà sókè wọn lọ ẹ àti irungba tí wọ́n ń dá sí ní ti ń bẹ lọ́wọ́ ó lágbára gan wàláyé ní ti ń bẹ lọ́wọ́ ó lágbára gan ó burú jáì nínú àwọn àdìsọ́kàn nínú àwọn ìhùwàsí nínú àwọn tí ò bá tà anabi sallallahu alayhi wa sallam mu tòkítẹ́ yẹn bá ní kí n yóò fún ní lẹ́kítọ̀ kankan kẹ́ ẹ máa ka ẹ̀ lé sọ́tà ní àwọn nǹkan kí nǹkan láwọn nǹkan burúkú ti ń bẹ lọ́wọ́ wọn bí ti ń bẹ lọ́wọ́ àwọn ọkùnrin wọn bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ma lọ́dọ̀ àwọn obìnrin wa lóríṣiríṣi ẹ́ àwọn táà ń sọ yìí nísìnyí tẹ́bá ti ní tẹ́bá fi síbi jẹun lápèjúwe nísìnyí wọ́n lè yan di kèfèrí ni nítorí pé fi síbi jẹun subhanallah kò sẹ́ni tó nílò àgbẹ̀yẹ̀wò yìí láyé láti gbàyà anabi sallallahu alayhi wa sallam tó fi dòní inú àwọn táà máa ń kọ̀rọ̀ wọn kúnnú àwọn onímọ̀ ni èyí ó sì gbalada lórí ẹ̀ ẹ̀ sunna ni àmọ́ ìwọ tó bá wá fi jẹ́ wá fi síbi jẹ́ òní gbalada ẹni tó lò ká mẹ́ta ni ẹni tó lò kábẹ́tọ̀ ó gbalada ìwọ tó fi síbi jẹ́ òní gbèsè òsì ní gbalada ó ti yé báwo nísìn bó ṣe wà nù ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ ọ̀rọ̀ kéèyàn yẹn náfìlà lẹ́yìn irun ni ẹni tó yẹn náfìlà lẹ́yìn irun ẹ̀ yóò gbalada ìwọ tó yẹn náfìlà òkàn ní gbalada kò sẹ́sẹ́ sáà má takò tó o bá ti takò pé kò sí ní jẹ́ náfìlà tó o ti takò pé kò sí ní jẹ́ pé kámẹ́ta ń súnà nábì so eléyìí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan mí eríṣiríṣi tó jẹ́ pé lóòótọ́ àdádálẹ̀ náà ni àmọ́ kò tó ní ti ń gbìyànjú àdékò nú ẹ̀sìn bí káfọ́ bọ́jú gbàtà bá ṣàdúrà tán dídí ànílòótọ́ àdádálẹ̀ ni àmọ́ lọ́dọ̀ tí wọ́n ní sinimá ti fọ́ bọ́jú ẹ́n so bídí àní bídí àti ó sì gbé ẹ̀ jáde kónú ẹ̀sìn ó ṣàdúrà tó fọ́ bọ́jú nísìn àtàn bá ti ṣàlàyé fún yàn tí má jẹun bá ti pé irú ẹni ti di kèfèrí nù so lóòótọ́ káfọ́ bọ́jú àdádálẹ̀ ni kò sẹ́ẹ̀rì fún látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam kò sẹ́ẹ̀ káà náà mọ̀ fọ́ bọ́jú tó sọ̀yàn di kèfèrí tó gbé ẹ̀ jáde Islam so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ní àwọn kẹrìsìrìsì kásádùá fún yàn kéèyàn sáámi ẹ́ wọ́n ní bídíà ni kéèyàn sì ámi táwọn àdìtò wa tó dàdọ́ bí sallallahu alaihi wasallam pé ẹni tó bá ti sáámi yóò ní bídíà ni ẹ wá wà dáadáa lẹ̀ nígbà tán fẹ́ téèyàn ò bá ti lórí súnà nàbí sallallahu alaihi wasallam yóò já sínú nǹkan mi sẹ́ẹ̀bà wọn sàdúrà fún wọn yóò máa sọ pé inṣàlá inṣàlá ni màá wí ẹ́ so ìtawá ní kí ni inṣàlá ìtumọ̀ ẹ̀ náà ni pé sẹ́ẹ̀bà ń sàdúrà fún ẹ tọ́lọ́n bá fẹ́ tó bá wọlọ́ ànábì ti àdìsí wà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ti direct tó ní láyẹ̀kú lánàá àdúkùn aláhùn magufiri lì in shit ó ní kẹ́nìkan kan ni wọ́n máa sọ pé ọlọ́run fẹ́rí jì mí in shit tó bá wù ọ́ tó bá fẹ́ ẹ̀wọ́ ànìsìn òun làwọn àlọ́ fi rọ́pò àmì tó yẹ ká máa ṣe nígbà tó ń ṣe kéde so gbogbo àwọn kan báwọn nísìn ẹ̀rọ lómi bá sáré àfúnṣe yóò dàgbàjẹ́ ọ̀kadà akẹ́mọ̀rọ̀ gidi ni ẹ̀ so nítorí pé téèyàn bá ti ń lo ìfẹ́ nínú ẹ̀sìn yóò máa já sí kòtò ni yóò máa já sí kòtò kò sí bó ṣe lè ṣéèjì ẹ̀sìn bá kò sí wọ́ọ̀rọ̀ yóò ṣe bá làákàyè mu kọ́lá àwọn yóò padà máa wò pé àṣẹ ah, ìpẹ́ni ti fẹ́ wá láàrùn ọpọlọ báyìí ẹ bá tẹ̀yìn bá ṣe fatuwa ewé tẹ̀yìn bá lọ gbẹ tẹ̀yìn bá dìde lọ lè gbẹrù fún àgbàlagbà àgbàlagbà ń bọ̀ níṣẹ́ wàá dìde lọ lè gbẹrù fún tí ẹrù yẹn ò bá tẹ́rù yẹn bá wúwo ẹ̀sẹ̀ lè yẹn gbà bá òun bó ṣe dìde tó fi wá lọ lè gbẹrù fún àmọ́ tó wá yẹ pé ẹrù yẹn bá fúyẹ́ tó wá lọ lè gbà bídíà ni èyí ó di kèfèrí bá òun ẹ̀wù kan bá òun ẹ̀rì kọ́ ọ̀rọ̀ tí ò bá làákà ìmú bí ó sì máa ṣe fatiwa yẹn níṣìṣì tí ò bá làákà ìmú bí yẹn bá ń kírun tó bá wọṣọ tó ní pólò ẹ̀yìn tí yẹn wọ ṣẹ́ẹ̀tì níṣìṣì àwọn ṣẹ́ẹ̀tì yẹn ẹ̀ wọ́n ni ó ka pólò rẹ̀ sókè ẹ bóbìnrin wọn bá ń kírun nínú ilé wíwá kírun yóò tú ìró kò ní fi ìró kírun nítorí pé yóò ní kò yẹ kéèyàn máa ká sọ àdìsá anábì náà wọ́n sì gbọ́ yé débẹ̀ ewé kò sí bó ṣe róró tó ní ká lókè báyìí tó bá fẹ́ kírun yóò kàn tú ìró yóò kírun lásán ẹ bá wọn dé ẹ nígbà tí síbí ẹ lórí pé fi ṣe nǹkan kan obìnrin wa ń kọ̀m̀pilẹ̀ pé àròkù ah, ló fáwọn ọmọ ẹ ó di pé mi tún padà jáde lè yẹn lè fi mú nǹkan ẹ̀wọ̀n kan wà ní ìsìn wọ́n tó lè fi òpá fatuwa wọn ìpè èèyàn lè fi jẹun ni èèyàn lè fi mu nǹkan ni àmì èèyàn lè fi jẹ nǹkan ẹ̀wọ̀ aburú lánlá so ìwọ ní ìsìn ìwọ tó bá fẹ́ mu gàrí ìsìn tó bá da ẹ̀pà sínú ẹ̀ àwọn kan kúlí sínú rẹ̀ tó o bá ti fi lè fi síbi tó o bá ti fi gbé ẹ̀pà papọ̀ mọ́ gàrí tó bá fi lè jẹ o sínú bídíà nítorí pé o ti fi síbi jẹ nǹkan àmọ́ o lè má fi síbi mu gàrí nìkan <laughs> àmọ́ o lè má fi síbi mu gàrí nìkan ìwọ tó bá fẹ́ mu gàrí pẹ̀lú ẹ̀pà nísìn ó ra máa yẹ ẹ̀pà sẹ́gbẹ̀ẹ́ kan tó bá ti fi síbi mu gàrí díẹ̀ báyìí ó sọ̀rọ̀ afọ ọmú ẹ̀pà ọ̀fọ̀ ọ̀jú sẹ́nu kó wọ́n bá kó síbi díà ẹ dákun ẹ̀wọ̀rọ̀ tí ò ń bá làákà yìí mu. so báwọn kìíní yẹn ti wá pọ̀nu nínú àkídà àwọn tí wọ́n ń tẹ̀lé jàbàtà àwọn jàbàtíyà tí wọ́n ń tẹ̀lé bákìdá ti wá pọ̀nu àwọn kan yẹ pọ̀ tó ní agbára gan tó jẹ́ pé àní kò ṣeé sí kò ṣeé sí wò ẹ́ tẹ́ bá ń gbọ́ ẹni wọ́n di pé à eléyìí lágbára wọ́n gbé lọ́dọ̀ àwọn àfáà ní Saudi ilẹ̀ lárúbáwá pé tọ̀ ẹ dákun níta tó ń gbọ́ lu ìpèsè ayé ilẹ̀ bí sọlẹ̀ yìí gbé ẹni tí ń bẹ̀lẹ̀ ilẹ̀ yìí náà wọ́n ní ń bẹ̀lẹ̀ ilẹ̀ o ìlú wa náà ló wà so àwọn afáwa ti bá ti bá lè ti ti yìí ló ń fún àfáwa náà létí ẹ ó kọ́ ṣe oníbẹ̀rẹ̀ lárúbá kan tí ó ti mu sí tó ti mu tí yóná lè bá tí wọ́n béèrè ọ̀rẹ́ sí lọ́wọ́ rẹ̀ ẹ so ńgbà tó padà yá nínú àwọn afáwa yìí nìsín ó bẹ̀rẹ̀ sí ṣe kí ni ó bẹ̀rẹ̀ sí pé wọ́n kéfì lọ́kọ̀ọ̀kan wàláì sheikh kan bẹ wọ́n pè ní nínú àwọn ọmọ kéwù eh, sẹ́kù wa sẹ́kù mọ́kúbìl ní yamani ni àbá yẹn dídì ṣe tíra kan lọ́wọ́ lórí rẹ̀ alùmọ́àtú fi tẹ̀símìlì bídà tó fi sàlàyé pé bídì apín àbá yẹn tako lórí rẹ̀ àbá yẹn tako lórí àwọn masáyé lóríṣiríṣi ó tako lórí pé ọ̀rọ̀ kúnlẹ̀ ìpè ìkúnlẹ̀ ẹ̀ àyè kúnlẹ̀ fún yàn ẹ̀ṣẹ̀ ni ká kúnlẹ̀ ká fi kíyàn àbí ká tẹ̀ ni àmọ́ jàbàtà lọ́dọ̀ tiẹ̀ ní sinmi tàbá ti kúnlẹ̀ kíyàn ó lẹ̀ bọ̀ ni ẹni tó bá ti tẹ̀ fíyà báyìí àbó kúnlẹ̀ àbó fẹ́rí jàbàtà lẹ́bọ ni nítawọn afáàsì ń sọ lórí ẹ̀ náà ni pé ẹsẹ̀ ni a kì í kúnlẹ̀ fún yàn kíní yìí ìwọ ọlọ́wọ́n ọba àríkí ọlá ni àyẹ̀wò àfi pààyàn lé ọwọ́ pé yàn fi pààyàn léhùn olóòfẹ́ yàn òun náà ló jiyàn jẹlẹ́sẹ̀ àmọ́ tó wáyé pé yàn bá fi sìn yàn ni tó fi bọ́ ẹ̀yẹn tó fi sìn ìgbà tí yàn ń sìn lọ́hùn ìyíhùn ló lè sàn yàn di kèfèrí àtìlẹ́ ẹnìkan tí wọ́n ń kúnlẹ̀ sí lónìí tí wàá lóhùn sìn yàn ni yóò lóhùn kí náà ni àlẹ́ ẹnìkan tí ó tẹrùn bá tí yóò lóhùn fi sìn yàn ni yóò lóhùn kí náà ni tòbó ń sìn pé ẹ̀ṣẹ̀ ni kò yẹ kéèyàn náà máa ṣe àmọ́ kì í ṣe bọ̀ àmọ́ lọ́dọ̀ jàbàtà nìsín táwọn ní alágbájá kí ló tó fi di kèfèrí yóò ní àwọn máa ń tẹ̀ náà yóò ní máa ń tẹ̀ ètò ìbára nìsín so àdéhùn rẹ̀ ni bẹ́ẹ̀ bá ń ṣe wáàsí inú àwẹ̀ nìsín ẹ̀yin káyọ̀ dékẹ́ ṣe wáàsí ẹ̀ṣẹ̀ ni wáàsí inú àwẹ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin ṣe wáàsí ẹ̀ṣẹ̀ ni kéèyàn ṣe ti káfù láwọn mọ́sáàsì irú mọ́sáàsì bàbá yìí nìsín ẹ̀ṣẹ̀ ni lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bídíà ló sì pé ni ẹ̀ṣẹ̀ ni lọ́dọ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ báwọn nìsín àti ẹ́ alákínni tọ àkíkọ ọmọ ẹ kéèyàn pẹran kéèyàn pẹran kó ma nísìn ẹ ọ wá pè ọ wá sè ọ dáná sí wa ní o kéèyàn kó o ẹ pé bídíà ni ká pè aláfa wá sọmọ bídíà o ẹ kó kéèyàn pé ẹran tó pa ọ wá sè àwọn yẹn wá wálé rẹ wọn wá jẹ ètò ìbáwọ nísìn eléyìn lọ́dọ̀ tiẹ̀ náà bídíà tún lé léyìn náà yóò lọ kó so so àwọn nǹkan yẹn pọ̀ lóríṣiríṣi nínú àwọn kíni nínú àwọn nǹkan tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó jẹ́ pé ó lágbára gan so irú eléyìí kọ́ là ń sọ àwọn yìí wọ́n yìí sàfà kèsì irú eléyìí so nítorí aṣọ eléyìí oníṣìí ni pé ńgbà tá a ti sọ àwọn àfáà tó jẹ́ pé àwọn yẹn ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ pé àwọn táwọn yẹn ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ pé àlùfáà làwọn eléyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ẹ ti bá wọn àwọn táwọn yẹn ti mọ̀ wọ́n pé àlùfáà ni wọ́n wọ̀nyí sàfà àwọn àfáà tẹ̀yẹ pẹ̀ àti sọ tiwọn so ó yẹ ká sọ ìdí òtún fẹ́ dàrú máa wọ̀nyẹn náà lójú táwọn èèyàn máa rò pé a ah, ẹ lágbájá àfáà ni kéèyàn máa wo bóyá ṣé wàá lágbára bí ṣe ń takò bídíà ń takò àwọn súfì ń takò àwọn kíní irọ́ lásán ni o so aburú ń bẹ lọ́wọ́ rẹ̀ kéèyàn ó jìnnà sí i so gbogbo àwọn tó bá wà ń bẹ ẹ rí nísìnyí gbogbo àwọn tó jẹ́ àwọn tó ní àwọn tí wọ́n ń látara pé kíni látara pé àwọn náà ń padà wá ń kéwú kan pé àá èwo làwọn èwo lẹ́dẹ̀ẹ́ dẹ́ta wa ń bá káàkiri báyìí so wọ́n wá ń filẹ̀ wọ́n sì lọ sí kíni wọ́n lọ wà lórí sunna anabi sallallahu alayhi wa sallam ní ìtò sí kíni ní ìtì obìnrin ìlànà látọ̀dọ̀ àwọn sàbí anabi so irú mọ́nájì báyẹn kì í ṣe mọ́nájì tí máa ń sí kíni tí máa ń jìnà èyí báyìí tí máa pẹ́ tẹ́ bá lọ wo bẹ̀ nísìnyí àwọn tẹ́ àwọn tó kù tẹ́ máa bá ń bẹ̀ ẹ́ ẹ mọ̀ rí pé àwọn tó jẹ́ àwọn tẹ́ mọ̀ àdìsí wọn máa tẹ̀lé jàbàtà inú kọ́ wọn máa kéwú àbíkáṣe kí ni àbíkáṣe wà lórí ìfẹ́ ẹnu káwọn náà ti mọ̀ òdodo bẹ́ẹ̀ ti láǹfààní kan tí wọ́n rí tí wọ́n fẹ́ filẹ̀ so irú eléyìí nísìnyí wọ́n yé sáfà tí ẹ̀ máa ń gbọ́dọ̀ wọn gbọ́ gẹ́gẹ́ bí àwọn àfọwọ́ ní sufi yẹn náà àwọn àfọwọ́ ní bídíà ní ètè tí ẹ̀ máa ṣe kíni tí ẹ̀ máa ka ọ̀rọ̀ wọn sí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni èèyàn lè máa ka ọ̀rọ̀ ru ọ̀rọ̀ jàbàtà sí. naam sheikh wa ni qawluhu wala takhtar alayhi shay'an fatasquta fi an wọ́n ní má wàá mú nǹkan mi lẹ́yìn táwọn sàbí ànábì mú wa o kó wá gbé táwọn sàbí ànábì lẹ̀ wọ́tẹ́sìkù tọ̀fì náà kó má wàá jábọ́ sínú náà kó má wàá rébọ́ sínú náà ó wá pàtì sàbí ànábì tì ó wá mú tẹlumi ó wá mú tẹlumi àbó wá mú titi ẹ ẹ ti báwọn so wọ́n ní eléyìí kí ẹ má wàá jábọ́ sínú náà sheikh ni wala taktar ala ma jaa ani salaf shay'an mimma jaa bihi al-mutaakhirun fi an má mú nǹkan kan má kíùsì nǹkan kan nínú táwọn ẹlòmíín mú wálé àwọn sàbí ànábì àwọn tán dé gbẹ̀yìn gbẹ̀yìn kó wá gbé táwọn sàbí ànábì kalẹ̀ kó máa jábọ́ sínú náà o lè ànàkà kàlàfta tọ̀rí kọ̀lìjànà nítorí pé tó bá ṣe léyìn nísìnyí ó ti sìn àlìjánà kàlàfta tọ̀rí kọ̀lìjànà ó sìn àlìjánà nù bó o bá ti pa ìlànà àwọn sàbí ànábì tì tó wá lọ lè mú lànà ẹlòmíì ìlànà níta wá pè ní ojú ọ̀nà àlìjẹ́nà yìí òun náà ní táwọn tó jẹ́ pé alladhina an'ama Allahu alayhim minan nabiyyina was-siddiqina wash-shuhada was-salihin wa hasuna ulaika rafiqa àwọn ojú ọ̀nà tá a pè lójú ọ̀nà àlìjẹ́nà yìí òun náà lójú ọ̀nà àwọn ànábì ọlọ́run òun náà lójú ọ̀nà àwọn olódodo òun náà lójú ọ̀nà àwọn àwọn yàrá àwọn tán kúkú ṣẹ̀yìdì òun lójú ọ̀nà àwọn ẹni níwájú Allah subhanahu wa ta'ala irú àwọn eléyìí ni wọ́n dá téèyàn máa bá tó kọ̀ àwọn tí wọ́n ṣe bá tó kọ̀ nu so ojú ọ̀nà wọn òun náà lójú ọ̀nà àlìjẹ́nà bí wọ́n bá ti wá kojú ọ̀nà wọn ti ó sì nànú o hadha huwa tariqul janna sheikh ni eléyìí òun náà lọ̀rọ̀ àlìjánná wa ma khalafahu fa huwa tariqun nar nítorí bá ti yàtọ̀ sójú ọ̀nà àwọn tá a sọ yìí ojú ọ̀nà àwọn sàbí ànábì fa huwa tariqun nar ọ̀nà nání o ẹn kama wa sara kama jẹ kisi sani o san wa jẹ ọ̀nà nangba mi wọn ma dana o da ọ̀nà rẹ̀ tí o ṣe kini tí o tẹ lọ o tẹ rọgì si o ṣe ogun ẹsi tí o ṣe yoroyoro wọn ma ṣe ọ̀nà nabẹ ọ̀nà àdìjẹ́ náà sì ma ṣe gbàgbọ́gbàgbọ́ lójú ọ̀nà nangba mi ṣe pé yóò máa ṣe gbágungbàgun wọ́n máa já kòtò wọ́n máa já gallop ẹ̀ ara kòtò gallop tí wọ́n máa já sí òun náà ni pé gbogbo bá ṣe máa sin lọ́hùn tá a wà nínú a wà nínú ẹ̀wọ̀n ànábì ní àdúnyà sijnul mu'min wa jannatul kafir ilé ayé tẹ́ ẹ rí wọn ẹ̀wọ̀n ló jẹ́ fáwọn mùsùlùmí àmọ́ àlìjáná ló jẹ́ fún kèfèrí tó bá àwọn olófin kan tí wọ́n ń tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam anabi ní hujibati al jannatu ẹ́ anabi ní hujibati an nar bi shahawat anabi ni tí wọ́n fi dí gàga iná tí wọ́n fi ṣe fẹ́ǹsì iná òun náà làwọn nǹkan yòrò yòrò ayé yóò máa wùyàn ní gbogbo tí yóò bá máa wùyàn lọ́nìí ká burú wùyàn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wa hujibatil jannatu bil makari wọ́n sì dí gàga pẹ̀lú àwọn nǹkan tí ọkàn ó máa kọ̀ àwọn nǹkan tó ní fẹ́ ṣe àwọn nǹkan tí ò ní wọ̀ àlìjẹ́nà ni ó ti wà ń bẹ̀ so ká lọ lè mà ìpè ń tà pé lójú ọ̀nà àwọn ojú ọ̀nà àlìjẹ́nà yìí kìí ṣe pé kó máa ṣe kíni kó máa ṣe yòròyòrò máa wà lójú Allah subhanahu wa ta'ala ó sọ fún wa nínú al ó ní wa anna hadha sirati mustaqiman ó ní eléyìí tá ànábì wà lórí rẹ̀ yìí òun náà ni ojú ọ̀nà èmi ọlọ́run ọba àdékẹ́ọ́lá ojú ọ̀nà tó dúró déédéé fattabi'u òun náà ní kẹ́ ẹ máa tẹ̀lé wala tattabi'u subula fatafarraqa bikum an sabilihi ẹ má máa tẹ̀lé àwọn ojú ọ̀nà míì ojú ọ̀nà kéréje kéréje àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ àwọn ojú ọ̀nà shortcut ẹ má máa tẹ̀lé kẹ́ má wàá sọnù kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala sheikh wa sọ́ọ̀lì fawzan hafizahullah wọ́n ní sabilullahi wahid ojú ọ̀nà ọlọ́wọ́ bá àlekí ọlá ẹ̀yọ̀ kan ṣoṣo náà ni amma ghayruhu fahiya subulun kathira ìlú àti àtọ̀ sójú ọ̀nà ọlọ́wọ́ bá àdékẹ́ọ́lá àwọn ojú ọ̀nà tó pọ̀ ni yìí wọ́n pọ̀ lérí tìrìtìrìtìrìtì kullu shaytanin lahu sabilun wa lahu tariq min shayatinil insi wal jinn wọ́n ní gbogbo ṣètánì kọ̀ọ̀kan nú èyí àtàlìjànú gbogbo ọ̀nà lójú ọ̀nà tiwọn táwọn náà làkàlẹ̀ tó yẹ pé gbogbo ojú ọ̀nà wọn ibìkan náà ni ó já sí wọ́n ní fahiya turukun kathira àwọn ojú ọ̀nà tó pọ̀ lérí ni tókìrú máa ń yẹ sùlùkù ha fi ha ìrọ ẹni tí wọ́n wá ní àwọn ojú ọ̀nà yìí yóò kó ọ sínú dààmúdààbò ni o ní ma ìtò sí ń bẹ o ma kó sínú ìkọsẹ̀bọsẹ̀ ìkẹsẹ̀bọsẹ̀ tó bá ṣẹlẹ̀ lónìí o tún bọ́ síbi omi lọ́la ní àlẹ́ lómi ma kó níbi wàhálà kan ní ma bọ́ sí wàhálà bòmí nígbà tó jẹ́ pé ojú ọ̀nà ti ń rìn ojú ọ̀nà ti sùn làkalẹ̀ ni tó bá ní ojú ọ̀nà ojú ọ̀nà ọlọ́wọ́ bá rí ọlá ni ojú ọ̀nà kan ṣoṣo náà ni yóò máa rìn lọ tí ó sì ní sọnù bẹ́ẹ̀ ni ṣe kò ní láti ná siratal ọ̀nà tó jẹ́ ojú ọ̀nà tó dúró déédéé yìí wáhid ẹyọ kan ṣoṣo ni o laysa fi ikhtilaf kò sí ìyapa ẹnu kankan bẹ́ẹ̀ wàlá tadi'u idha salaftahu abadan o sì ní rárí láíláí o ní sọnù nígbà tó o bá tẹ̀lé ojú ọ̀nà yìí so ojú ọ̀nà yìí òun náà lójú ọ̀nà àwọn sàbí ànábì òun náà ni ìlànà ànábì sallallahu alaihi wasallam òun náà ni ojú ọ̀nà àwọn sálàmù sọ́ọ̀lì àwọn ẹni síwájú náà ti kọjá lọ ó lè jájòjì lójú wa torí pé ànábì ní islam ó jájòjì náà ni tó bá ti báyé lọ ìgbẹ́ yìí ẹlẹ́mọ̀lẹ́ gbọ́ ìrí ẹ̀rí lè rí nínú ìlànà ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ànábì náà sọ fún wa ànábì ní bàdà àdé islam gariban islam bẹ́ẹ̀ lájòjì ni fàṣà yahudu kama bàdà islam ó ti padà wá dájòjì fatuba lil ghuraba ànábì ní eríire ẹ kí wọn kú eríire àwọn tí wọn bá jẹ́ àjòjì ń gbà wọn tábàdé tẹ́sí Allah subhanahu wa kí oyè tá a gbọ́ yìí kó ní kó ṣe wá láǹfààní kó ní kó wúlò fún wa láyé lálùkìyàmà kí ó ní ká lè tẹ̀lé ìlànà nàbí sallallahu alayhi wa sallam ó ní ká mọ òdodo lódodo kó sì ká lè tẹ̀lé náà waliyu dhalika wal qadiru alayhi wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa naam wa alaykum salaam wa rahmatulah. ìbéèrè tó lágbára ha ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní kí ni bídíà àwọn tẹ̀blík àti àwọn sufi ìpè torí pé àwọn tẹ̀blík náà bẹ́ẹ̀ táwọn máa sọ pé àwọn ìyàwó wọn náà máa hẹ́hà àwọn ọkùnrin wọn náà ṣòkòtò wọn kìí sì kọjá kókósẹ̀ wọ́n sì máa ń dárùn gbà sí kí wá ni ó jẹ́ tí òfin jẹ́ alùsùn náà so uh, àwọn jamaatu tẹ̀blì ìjọ kan ni wọ́n tó jẹ́ pé uh, ìjọ tí uh, wọ́n gbé kalẹ̀ ní lẹ́yìn ìgbà tí sunna nabi sọ lẹ́yìn ìgbà tí anabi lọ tán tó jẹ́ pé àgbékalẹ̀ tí wọ́n sì gbé kalẹ̀ yìí kò bá ìlànà nabi sallallahu alaihi wa sallam mu láwọn ìpìlẹ̀ wọn so nínú àwọn ìpìlẹ̀ wọn tó gbajúmọ̀ jù eh, òun náà ni ìjáde tẹ̀lé tí wọ́n máa jáde wọn wọ́n ti ní àwọn ládàá tí wọ́n àtàkì mọ́ ìjáde tí wọ́n jáde ìjáde dáwà ìjáde wọn tí wọ́n máa ń jáde yẹn ìjáde yẹn ò má lórí ipe ẹni tó ní mímọ̀ nìkan ni òmò sí wá sí káàkiri àtẹni tó ní mímọ̀ náà gbogbo wọn jọ máa jáde ni tó jẹ́ pé ẹni tó bá jáde ijọ́ mẹ́ta ẹ̀ ó ti ní ládàá tí ó gbà ẹni tó bá jáde oṣù kan ẹni tó bá jáde forty days wọ́n ti àtàkì ẹ̀ mọ́ ṣé lè yóò lẹ́rìí kankan látọ̀dọ̀ Ànábì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni inú ẹ̀ òun náà ni pé àwọn tẹ̀bílì kìtẹ́ rí wọn wọn èyí sàkólé kan ti ń jẹ́ àkídà àdìsọ́kàn wọn èyí sàkólé kan tàwíìdì ká mọ́ ọlọ́run lọ́kan so wọ́n pìfà ká máa ṣe wáàsí ẹ máa wùwà dáadáa ẹ máa kírun ẹ máa sòdodo ẹ máa ṣe dáadáa pẹ̀lú ara yín ju ká máa ṣe wáàsí pé ẹ máa ṣe bídíà ẹ máa ṣe bọ̀lọ̀ so eléyìí ó mú láyà wọn tẹ́bá lọ lè wò káàkiri nínú àwọn ìpèpè wọn ẹ rí i pé ìpèpè tawhid ó mẹ́hẹ̀ gan bẹ́ẹ̀ ó sì lẹ̀ so eléyìí nínú àwọn táwọn bá ṣàlàyé nínú àwọn tí ń bẹ lọ́wọ́ wọn ni ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ inú àwọn nǹkan tá à ń sọ yìí nìsín ẹ rí i pé wọ́n á máa fojú kéré àwọn nǹkan míì tó bá jẹ́ bídíà ẹ ẹ ra àwọn tẹ̀blígì míì kan tó gbé ẹ rí i pé gan yóò máa fa tẹ̀sùbá yóò mú tẹ̀sùbá lọ́wọ́ yóò máa fa tẹ̀sùbá ẹ ra àwọn tẹ̀blígì míì tó jẹ́ pé kíni ẹ wọ́n kúnlẹ̀ ẹlòmíì lè fẹ́ dọ̀bálẹ̀ gan nínú wa tó yẹ pé gbogbo eléyìí nìsín àwọn nǹkan tí ò bá ìlànà Ànábì sallallahu alaihi wasallam mu ni àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan míì tó jẹ́ pé àwọn nǹkan tó yẹ kéèyàn mójútó tó jẹ́ pé wọ́n ní six point ẹ̀ wọ́n láwọn six point kan tí wọ́n gbé kalẹ̀ tó jẹ́ pé àwọn six point yìí àwọn náà làwọn tí wọ́n máa tẹ̀lé inú àjẹ́ndà wọn tá lọ lẹ́tọ̀ nísìnyí àwọn six point yìí náà ni wọ́n máa fi sọ̀rọ̀ wọn ò ní kọjá six point yìí wọn tó bá ti mọ six point yìí wọn nísìnyí wọ́n náà ti dàáfà tó máa ṣe wá sí láàrin wọn nu so èyí tí wọ́n máa ara wọn kan tí àwọn tó bá ti ṣe é dáadáa tó kó mbẹ́ wọ́n máa gbogbo àwọn irú àwọn kan báyìí tó lọ gbogbo àwọn mọ́sáájú tó máa lọ káàkiri tó máa ń ṣèjáde oníṣìí ẹlòmíì lè lọ jáde tí ó yẹ kó yóò fi fámìlì kalẹ̀ láì máa yẹ oṣù kọ́lá ẹlòmíì ó lè tọ́dún kọ́lá àwọn ẹlòmíì máa ń lọ gbére yóò kàn jáde yóò fi àwọn ẹ̀fọ́ mọ́lẹ̀ ìwọ̀nba tó bá fi kalẹ̀ fún wa tó bá ti jẹ́ tán tọ́ ẹ ọlọ́run ó sọ̀rọ̀ kíni ọlọ́run ni ó máa sọkọ ẹlẹ́hàbá wọn ọlọ́run ni ó máa mójútó wọn ni ó máa fún wọn jẹ ni ó máa fún wọn mímu so gbogbo orí eléyìí kò bá lára nàbí sallallahu alaihi wasallam ká fi fámìlì lẹ̀ ẹ̀ ká máa wà bí wọ́n ti tí wọ́n jẹ tí wọ́n mu ká fi ẹbí lẹ̀ ká fara lẹ̀ kọ́lá ká fi àwọn òbí lẹ̀ ká máa ṣe mójútó wọn eléyìí ò bá nàbí mu ààrẹ tó fẹ́ lọ́jú ogun sáànà ìbéèrè pé olóbi méjì láyé olóhùn ní ànábì ní ara wọn ní kìlẹ̀ jagun tiẹ̀ máa lọ lè ṣe dáadáa pẹ̀lú àwọn òbí rẹ̀ mọ́tẹ̀lẹ́wà lógún so wóró eléyìí nísìn àwọn ìpìlẹ̀ wọn ó yapa ìpìlẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n tún wá ní tíra kan tán pè ní ayatu sahaba tó jẹ́ pé tíra yẹn wọ́n làwọn translate sáwọn language oríṣiríṣi àwọn àdìsí tó wà bẹ́ẹ̀ àwọn àdìsí tó ìfún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ àwọn àdìsí ọ̀rọ̀ ọ̀sán parí rẹ̀ má anabi sallallahu alayhi wa sallam wà bẹ́ẹ̀ èkó náà ni wọ́n máa gbára lé ẹ̀ wọ́n làwọn sún fi tiwọn ọ̀rọ̀ tiwọn lágbára gan kété pé téèyàn lè jòkó tí yóò sọ láàrin ìṣẹ́jú kàgan ẹ̀sìn bá a sọ pé àdìọ́kàn tiwọn ó yapa ìlànà sallallahu alayhi wa sallam àwọn sufi sehu làwọn máa ń tẹ̀lé wọ́n yé tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam direct ẹ̀ẹ́dì pé àwọn tó bá wà lórí tìjànìyà nísìnyí ẹ eh, amada tijani ni àwọn ni wọ́n bá lọ àwọn tó bá wà lórí kọdiriya jilani yọ àwọn tó jafariya wọ́n bá jafa eh, isa jafar wọ́n bá lọ àwọn tó bá lórí eh, kíná korúkọ rẹ̀ ṣaziliya ó sì ní àwọn ṣaziliya àwọn tó bá lọ tó gbogbo wọn ti wà wọ́n ti ní àwọn ṣéwù wọn tí wọ́n bá lọ tó jẹ́ pé ní táwọn ṣéwù wọn bá sọ fún wa òun náà ni wọ́n máa tẹ̀lé wọ́n sì nígbà pé àwọn ṣéwù wọn wọ́n ní àwọn ọmọ kọ̀ọ̀kọ̀ tó jẹ́ pé kò hàn sáwọn táwọn jẹ́ mùdídì ẹ̀ tí sẹ́wọ̀n bá sọ fún wa pé ọ̀sán la wà báyìí nísìn mo gbà gbọ́ náà nítorí wọ́n gbà pé sẹ́wọ̀n ṣe kíni sẹ́wọ̀n ní máa nípa ti àwọn ọ̀ma àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti ń bẹ kátó wá sọ àwọn àzùkárù ti ń bẹ lọ́wọ́ wọn láwọn àzùkárù tó jẹ́ àzùkárù bídíà kátó wá sọ àwọn àjọ kan ipe sàlátì fàájì jòrún lọ àbáwọn ìsún láyà làzámì kan bẹ so àwọn kaba yẹn náà so àti tẹ̀blíkì ni àti súfin àti gbàgbẹ́ ẹlẹgbẹ́lẹgbẹ́ báwọn ni yàrá wọn yà pa sí ìlànà nàbì sallallahu alaihi wasallam ní dìrọ̀ mọ́ súnà nàbí sallallahu alaihi wasallam tí èsì ẹgbẹ́ èsì ẹgbẹ́ ẹ́n yàní eléyìí ní sìn pátì ọlọ́wọ́ bá ọlá ni òní súnà nàbí sallallahu alaihi wasallam tẹ́ ẹ bá ń tọpasẹ̀ rẹ̀ lọ òní débì kan kó dúró wa nígbà tán bẹ̀rẹ̀ rẹ̀ ní ẹ̀ǹ fáńdà ní rárá o tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ pé ta ló ń boni súnà ti bẹ̀rẹ̀ ẹ̀ Islam. Naam. Naam. Wọ́n ní nípa ti àkíkọ̀tà ń sọ ipe kápẹ́ àfa kó wá sí kínní kó wá sí ìsọmọlúkọ kó wá bá gbó kọ́ ọmọ jáde so àwa náà máa bó ti gbajúmọ̀ bí wọ́n ti máa ń ṣe láwùjọ wa yẹn so ọ̀nà yẹn kò bá ìlànà nàbì sallallahu alaihi wasallam pé ká mú àwo ká wá fi owó síbẹ̀ ká fòbì síbẹ̀ ká gbé kalẹ̀ kó jẹ́ pé táwọn afáàyàn bá wá dé yóò láwọn àdúrà tí wọ́n jọ máa ṣe lájọṣepọ̀ bóyá ó ti láwọn kíníkan tí wọ́n kà ní yóò láwọn ẹlòmíì tí wọ́n ká tí wọ́n fọ́ sàdúrà bẹ̀rẹ̀ ẹ̀ ọlá kúló gbogbo àrùn àwọn báyìí so kò sínú lára nàbí sallallahu alaihi wasallam orúkọ ọmọ fúnra ni yóò sọ pé oye tó kọ ọmọ mi jẹ́ nì tó bá wù ọjọ́ kíjọ́ tó bí tó bá wù keje fúnra rẹ̀ ló sọ tètè pé àpá àkànní ó bọ̀ àná owó kẹsíkà gbé jáde owó àti wàá gbé jáde báyìí owó kọ́mọ lálùbáríkà gbogbo ẹ̀ pátápátá yàrá kò sí ní tó bá ìlànà nàbí sallallahu alaihi wasallam mú bẹ́ẹ̀ ó yíṣì fún yàn láti kó ma gbogbo rú àwọn nǹkan báwọn nísìnyí òun náà ní lágara yóò wá tún kó ma kí ó dẹ̀ nẹ́sẹ̀ sí ẹ̀ ó ti lágbára láti ra ẹran kan ẹ̀ ó lágbára láti pẹ ẹran pé obìnrin ló bí ni kọ́ àbọ̀ sọkùnrin náà lè yan bí tí ó bá lágbára ẹran méjì ó lágbára láti pẹ ẹran yọ̀ọ̀kan àmọ́ tó kóró nípa ni pé ó ti fi sí ẹ́mílò fún àwọn àfa ní òsì nítorí kúrò nípa ni pé ah, iná tí wàá dá fáwọn yẹn káàkiri àwọn tí ń pè àwọn tí ń ṣe báyìí báyìí báyìí tó bá ti lágbára tó lágbára eléyìí lásìkò yìí tó ti lágbára kó pẹran pẹran lásìkò yẹn ẹ ti ṣe sàárà ń bẹ kí wọn náà jẹ ń bẹ ẹ o ti káyí náà ló ti ṣe àkíkọ̀ ẹ wá wò nísìnyí láwùjọ wa nísìnyí àwọn míì tó wá máa ń ṣe pé tó bá di jọ́kẹ̀ ìjọ nísìnyí báyìí ẹ wọn kàn ní abẹ́ sọmọlúkọ lásán ni ẹ wọn là kọ́lá àwọn lè pẹ́ ẹran jọ̀hún gan wọn pẹ́ ẹran wọn kàrà ṣe ẹran wọn bá kàn bọ́sẹ̀ mi ó pin tí ó jẹ́ láàrin àwọn ni tó bá di bí bá bí oṣù kan sẹ́yìn àbí wọn á di wọn wà mú táìmù pé tọ̀ a sì àfẹ́ kó ma báyìí ẹwù kan báwọn tó ẹ̀rí pé àìní àìgbọ́ kíní ẹ̀yẹ dáadáa wọn náà nípa ogoro eléyìí tó tá a yẹ dáadáa tó a mọ̀ pé àǹfààní bẹ́ẹ̀ fún wa dáadáa tá a bá ṣe bó ṣe ká ṣe lórí ìlànà Nabi sallallahu alayhi wa náà. now <laughs> <laughs> wọ́n ní na wọ́n ní ṣé ẹ̀rí wà fún ka kuran ní bóyá wọ́n ha kuran lé sa àwọn kìíní gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sẹ́ẹ̀rì kankan fún látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam àdádálẹ̀ ni ẹ́ ibà anábì náà bímọ ó ti sọmọlókọ ibà àwọn sábẹ́ anábì bímọ ó ìbímọ ti sọ yìí nǹkan tí máa ń once in a while ìyẹn ara lè ẹ́ lẹ́yìn sábẹ́ kan òbí sábẹ́ kan òbí wọ́n bí malaya anabi sallallahu alayhi wa sallam níbo ti wá rí i pé wọ́n wá di pé wọ́n wá ń ṣe àdúrà ìgbókọ̀ ẹ́ bọ́n bá bí ma nígbà yà anabi sallallahu alayhi wa sallam ẹlòmíì lè sọ ọmọ rẹ̀ ló kọ ẹlòmíì sì lè gbọ́ ọmọ anabi sallallahu alayhi wa sallam kó bẹ́ẹ̀ ká anabi kó bá sàdúrà sọ pé tọ kílẹ̀ sọ anabi máa béèrè sọ ah, ọkọ̀ sọ tó kó sábàtì láwọn tí fún lóko anábìlẹ ní sọ ẹjọ máa jẹ abdullahi ó kárí ẹn kò sì ní sí pé bóyá ẹn wà ní pé ẹ wá dáwó kan jọ àbẹ wá segin kan jọ ètò ìbáraẹni sábàtì lọ wọnú àdìsá anábì sallallahu alaihi wasallam gan ipe wọn gbọmọ abá anábì gan àlè rí ju ẹrí kan àbí méjì lọ pé ẹnìkan bímọ ọwọ agbọmọ abá anábì sallallahu alaihi wasallam so ẹni tó sì gbọmọ abá anábì gan pẹ̀lú ìsúnmá wọn wà pẹ̀lú kọ́súnmá pẹ̀lú anábì sallallahu alaihi wasallam ni abdullahi ibn abbas àbí wọn sì gbé abdullahi ibn zubair tó jẹ́ ẹ sanfin pé Aisha ní umu Abdullahi ẹ̀sìn báwọn nísìnyí lẹ́yìn rẹ̀ ẹ̀ ẹ̀dì kókàlùkù náà bí ma yóò sọ fópa ọmọ òun jẹ́ báyìí tó bá sì pẹ̀lú àkíkọ̀ yóò jẹ́ ẹ̀ yóò sì fún yẹn yóò fún yẹn jẹ́ ó kárí so àwọn aláfẹ́sọ di ìrántó láwùjọ wa tó jẹ́ pé yóò máa wá máa wọ̀nyẹn ṣe kíni yóò máa wá mú wọn yapa tó jẹ́ súnà nẹ́bí kò ní jẹ́ káwọ́ ṣe tó yẹ kó ṣe lásìkò nítorí pé kíni nítorí pé a ìnáwó bẹ́ẹ̀ ìnáwó bẹ́ẹ̀ tí ó sì sí ìnáwó kankan bẹ́ẹ̀ rẹpẹtẹ so kò sí wútúbà kò sí ní jẹ́ wútúbà gbókọ̀ ọmọ jáde kò sí ní jẹ́ wútúbà kíná borúkọ rẹ̀ ẹ̀ẹ́ kíná borúkọ aka akọkọ sa Kùránì bẹ̀rẹ̀ ná akọkọ sa dàlẹ́lù ná kọ sí kíní kaná so gbogbo àwọn eléyìí ná ẹ̀dá kan ká gbìyànjú ká jìnà sí i kò sí lára nàbí sallallahu alayhi wa sallam so àwọn tá a bá ń ṣe tẹ́lẹ̀ náà so ká mọ̀ pé à ń tà kò bá lára nàbí sallallahu alayhi wa sallam ká jìnà sí náà àdìsọ àwọn ọmọ náà. oúnjẹ òkú. Ah, kìí ṣe kúlọ̀ ìbéèrè tí ìbéèrè wọ́n béèrè ó ní í pẹ̀lú kúlọ̀ Allah tí ó gbajúmọ̀ láwùjọ pé oúnjẹ òkú ni pé ọba ti ké kúlọ̀ Allah òkú oúnjẹ rẹ̀ ni pé kọ́dà kò lè jẹ́ tán ẹn tá a ṣe fún yìí òun nìkan ò lè jẹ́ tán kọ́dà yóò tún bọ́ àwọn ẹ̀jẹ̀ náà bẹ̀ lọ́hùn ni eléyìí ṣe nìkan kò lẹ́rìí kankan látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam bídíà ni àdádálẹ̀ ni àwa sàdúrà sánìtì àwa ni ọlá iná àti iná òpin wa kí iná àti iná àdádálẹ̀ ni ẹ̀ á lè rẹ́rìí kan la min al-Qur'an wala min as-sunnati as-sahiha ẹ̀ so á lè rẹ́rìí kan látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam anábì sì máa ń sàdúrà fáwọn yẹn ẹ̀ ẹ̀ rí pa anábì ó sàdúrà fáwọn kọ́lá àdúrà tí anabi sallallahu alayhi wa sallam kọ́ àti àwọn ṣe fókù ẹ́ Allahumma ighsilhu bil ma'i was salji Allahumma bá gbogbo àwọn àdúrà yìí nìsín ẹ lérí kan wọn apari ẹ̀ tán gbà tá apari anabi wa ni kan fúlọ̀ Allah mẹ́ta lé àwọn ni fataya lé àwọn lè fi àlẹ́ akúmu lé àwọn lè fi nàzẹ́nàwù lé gbogbo àwọn eléyìí àdádálẹ̀ kan ni tó jẹ́ pé nígbẹ̀yìngbẹ̀yìn ló padà wáyé táyì pé àwọn kan padà dá alẹ́ ní tí ò sínú ẹ̀sìn tẹ́lẹ̀ so gbogbo eléyìí ó yẹ ká jìnnà sí tàbá fẹsẹ̀ àdúrà fókù wa àdúrà tó ní ìtumọ̀ ń tà ń ṣe ẹ Allahumma ghfir lahu ìrọba mi bá mi foríjì Allahumma arhamhu ìrọba mi bá mi kẹ́ Allahumma ghsilhu bil ma'i was sal ìrọba mi bá mi wẹ òkú yìí pẹ̀lú kíni pẹ̀lú omi tó má bá mi wẹ̀ pẹ̀lú yìnyín Allahumma ba'id bainahu wa baina khataya Ọlọ́run bá mi gbé jìnnà sí ẹ̀ṣẹ̀ rẹ̀ Je kó wà tẹ̀sẹ̀ rẹ̀ ó jìnnà gẹ́gẹ́dẹ́ síra wọn kàmá bá àtà bẹ́yìn al-masjid wal-maghrib gẹ́gẹ́ bó o ṣe jẹ́ kí ibi tó rùn ti ń wọ̀ ó jìnnà síbi tó rùn ti ń e tẹ́ ẹ bá ń ka àwọn àdúrà yẹn ẹ máa rí kíni ẹ máa rí àwọn ìtumọ̀ rẹ̀ ń bẹ Allah ẹ sọ pé Allah subhanahu wa ta'ala ọba ọ̀kan ṣoṣo ni òun náà lọ́ba tá a máa ṣe kíni Allahu samad òun náà lọ́ba tí ó dájú fúnra rẹ̀ lam yalid wa lam yulad òbí ma ẹnìkan òbí wa lam yakun lahu kufuwan ahad kò sí lálàbìjọ kan ẹ dákun fèrèjì òkú mi dà bẹ́ẹ̀ inú inú tó máa tá a sọ yìí nìyí ẹ lọ wo alihakumu alihakumu ẹ ó ti ṣe kíni ó ká ìrójú báyìí àtàkẹ́ àtòrú kópọ̀ kópọ̀ àtà àtòrútúmùlù màkọ́ bí tí ẹ fi ṣe kíni tí ẹ fi wọnú sàárè lọ ẹ kàlá sọ́fà tá a làmú ẹ padà mọ̀ súnmọ́ kàlá sọ́fà tá a làmú kàlá lọ́wọ́ tá a làmú náà ilmàlẹ́kín tẹ́ ẹ bá máa mọ̀ dájú ni

hata zurtumul maqabir tó fi wá di pa wá padà wá bú ọmọ sáré báyìí sẹ́wọ̀n pé gbogbo eléyìí ti kò ní ìtumọ̀ ẹ̀hẹ́n atahiyatu lillah gbogbo kíkí tọ́lọ́wọ́ bá àdékẹ́ ọlá ni azakiyatu lillah àbí kí ló wà mẹ́ nínú àdúrà fókù gbogbo àwọn kan báwọn kò sí ìgbésẹ̀ àdúrà fókù ẹ̀jẹ̀ báwọn ní ti àdádálẹ̀ ni àbíkásẹ̀ wa àdìpọ̀ kó wa kú àwa la fẹ́ ṣe bìdáwù àwa já kuran láwọn èèyàn lọ́wọ́ kuran tí wọ́n ti já ẹ wá ha láwọn èèyàn lọ́wọ́ ẹ já dàláìlù kun ẹ tó yẹ pé dàláìlù náà nísìnyí àdádálẹ̀ wọn dá ìhun náà lẹ̀ náà ni àwọn nǹkan bẹ́ẹ̀ nù dàláìlù tó yẹ kó ní agbára gan láwọn òròyìn ọlọ́run tó gbé fún anabi sallallahu alayhi wa sallam tó yẹ kó lágbára gan tó yẹ kí wọn ka dàláìlù gan wọn tún wá mú dàláìlù yẹn wọn tún wá ha má alukur'an wọn ti wá sọ dàláìlù gbígbà tó yẹ pé táyìkàn yìí ló wà sàlùkur'an ẹ̀ẹ́n dàláìlù kẹ́ẹ̀mọ́ yìí sọ sàlátì fàájì di táyìkàn pẹ̀lú fàtíà ẹ̀ẹ́n fàájìà sàlátì fàájì ọ̀yà fàájìà sàlátì fàájì ẹlòmíì gan tí islam ò tí wọ́n sẹ́ wọ́n ní islam yóò máa béèrè ní pé dákun súra chapter kí ni sàlátì fàájì ní alukur'an nítorí pé wọ́n máa ń fi àwọn papọ̀ ní gbogbo àti wọ́n fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bá ṣe máa ṣe dàláìlù gbogbo àwọn eléyìí nìsín kò sí lẹ́rìí àdádálẹ̀ ni káwá já dàláìlù léyàn lọ́wọ́ kúránì léyàn lọ́wọ́ tó bá ti parí kúránì kan ẹ máa fún wàásù tó bá parí dàláìlù ẹ máa fún múrí kan ẹ ẹlòmínà wàá múra gan wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ o ti kà á tán mélòó lẹ kà á ah, alájì márùn tèmi o ẹ ti fún mi lọ́wọ́ mi pé ẹ wọ́n gbà oníṣẹ́ kọ́ngilá ni ẹ wọ́n gbà oníṣẹ́ kọ́ wọ́n gbà ọlágbàṣe gbogbo àwọn eléyìí nǹkan tí ò a lo Kùránì lọ́nà tí ò dáa ni ìsọ̀nà tọ́lọ̀ ọba àlekọ́ láfi ní ká gbà ká máa lo Kùránì nù ẹja máa ń kà á ká máa túmọ̀ rẹ̀ ká máa wo fi tí wà nú ẹ̀ ká sì máa tẹ̀lé ní Kùránì wà fún nù wọn ká sọ ọdún oúnjẹ ká máa gbé kọ́rùn káàkiri jọ Sunday Sunday ká máa lọ lè kalẹ̀ fún àwọn olówó lé lórí pé abẹ́ sọ Kùránì kalẹ̀ fún yín abẹ́ kayasin kalẹ̀ fún yín ẹ àti kayasin dè yín lé ẹ ń tọ̀ ẹ àbí ká wá ṣe ká ṣe kínáwó kọ́rẹ́ rẹ̀ ká ṣe wòlímà rẹ̀ ká ṣe sàrà rẹ̀ nítorí pé yàtí èyí kayasin kọ́mọ́tẹ́jẹ́ lẹ̀ ṣé yàtí máa máa mú ẹ̀jẹ̀ ni ẹ pété ẹ bá ta àti tí o bá ṣe rẹ o máa ẹ̀jẹ̀ rẹ o máa sọ tiẹ̀ dákun subhanallah gbogbo eléyìí náà ìròrí nípa ẹ kéèyàn ó tẹ pàmọ́sẹ́ kó wá halal tó yẹ pé yóò máa jẹun yóò máa jẹ halal tọ́kàn yóò balẹ̀ láyé tó balẹ̀ láyé kìámà àwọn gba àwọn sẹ́ ká máa lọ́yìn lọ́wọ́ gbà ká máa parọ́ fún yàn ká máa bẹ̀tì jẹ́ máa wọ̀nyàn lọ́wọ́ nítorí jẹ nítorí gbà tó eléyìí ẹ̀hẹ́n náà ni. Eh, kíníkan oníjà wọ́n sọ kùránì di wọ́n sọ kùránì di nǹkan kan ṣé ẹ̀rín ni kùránì fi sọ̀kalẹ̀ fún ànábì ni ṣé àwàdà ni kùránì fi sọ̀kalẹ̀ fún ànábì sáré kùránì ó sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ànábì ó sì máa làágùn nù ọyẹ́ inú òtútù báyìí ànábì ó wà làágùn ṣé èyí mú tí inú ọyẹ́ gan kò ní làágùn ànábì ó sì máa làágùn sáré kùránì bá sọ̀kalẹ̀ bí sáré kùránì yẹ wúwo dé alukóyánù sọ kàlífà anabi ń gbà mí gan ẹtì báwọn nísìnyí anabi ní ìtì máa lágbára jù fóun ó ní yóò dàgbà tó pé wọn ń lu agogo gúrúgúrú ní gbogbo eríhùn báyìí tí kìnìún bá wá dá tó bá lọlẹ̀ tán anábì ní òun ti wá sí kìnìún òun ti gbọ́ ogun tí màláìka gbé wá fóun pẹ̀lú ní alẹ́ ìgbàanì sọ̀kọ̀ alẹ́ fànàbì náà àwa sọ̀kọ̀ láti di àwàdà iná àti ní ẹlẹ́rìn kìnì kan ní díà ẹwà kí tàbá ti àdá ẹni fọwọ́ rẹ̀ bọ́jú ẹfọ ẹ̀yìn ọwọ́ lẹ́sẹ̀ ẹfọ ẹ̀yìn ọwọ́ gbálẹ̀ gbogbo orú àwọn kan bá àwọn kan tí ò dáa ni yálà ń ká bẹ̀rù ọlọ́run kọ́lọ́n kó ṣàánú wa kí ó jẹ́ ká